Gbọ́n láwùn mi o. ṣe mí ara ni mí. kábíyèsí ẹ̀bà tí ẹ̀dẹ̀ máa gbó díẹ̀ kẹ́ ẹ̀ lè fi yẹn lókunnú kẹ́ ẹ̀ lè jẹun. ọ̀rọ̀ tó wà lẹ̀ kọjá ọ̀rọ̀ àgbo yóò máa gbó èmi gbogbo bó ṣe ń ṣe mí. Ah, kábíyèsí ẹ gbìyànjú kẹ́ ẹ mú kinní yìí kábíyèsí ah, kábíyèsí ah, à ń gbìyànjú gan lórí ohun tó wà nílẹ̀ yìí lórí ọ̀rọ̀ yìí a ti bẹ Eégúnlé a sì ti bọ sọ́jà pẹ̀lú gbogbo òòṣà tí ń bẹ nínú ìlú yìí tó yẹ ká bọ pátápátá la ti bọ kábíyèsí ah, àbí. kábíyèsí bó sì ṣe sọ lóòótọ́ a ti bẹ Eégúnlé a ti bọ òòṣà ọjà kò sí nǹkan tá a ti bọ tán bóyá èyí dẹ̀ tó ní àwọn nǹkan míì tá a lè ṣe táwọn ò mọ̀. ó wà ẹni ọwọ́ yín ló wà ẹ ṣàánú mi ọwọ́ yín ló wà ẹ̀yin méjèèjì ẹ jọ mo fa alálẹ̀ ilẹ̀ ìgbẹ́ yìí mo fa òṣàlú ìgbẹ́ yìí ẹ fún mi lọ́rùn pa. kábíyèsí èèwọ̀ ah! kábíyèsí àgbẹ̀dọ̀. àbí kẹ́ ẹ gbégbé ń gbó kẹ́ ẹ là mọ́ mi lórí mi ah! lọ bá wọn bàbá ńlá bàbá mi. kábíyèsí ẹ má sọ̀rọ̀ bí ewé ẹ má sọ̀rọ̀ bí ewé orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ ara yóò yẹ ní ká gbé gbogbo ká la mọ́ yẹn lórí ẹ wò bí kábíyèsí mo tẹ́ ẹ̀ sọ ẹ̀kọ́ ló kàn ọ́ àdúrà ló yẹ ká máa ṣe kọ́ lọ́wọ́ fún yín lálàáfíà. Ah. olóyè ọ̀tún mo tún ní àmọ̀ràn kan bóyá ká ránṣẹ́ pé awúdáfá kó bá wa gbọ́ pẹ̀lẹ́ ṣọ́lẹ̀ kó tọ̀ mọ́lẹ̀ sí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí nítorí ṣe kábíyèsí òun lásán o. èmi náà wò ah, èmi náà wò bẹ́ẹ̀ tí ò sọ dáa lóòótọ́ ká pawó dá fábì. bẹ́ẹ̀ni. ǹjẹ́ mo tó retí tí ẹnì kò mọ̀ mí mo ṣèkà kan ṣó òkìkí kankùn òkìkí kankùn ariwo találá àti afẹnumúure tí wọ́n ní kó fi gbọ́ odò púpọ̀ àìkú ǹjẹ́ ọlọ́run rínú ilẹ̀ ríkà ẹni tó ṣẹ̀bi ọlọ́run mọ̀ ọ́. mo kẹ́yìn lóye ìfásitì ṣe é pẹ̀lẹ́ ẹ wá wò mí àárẹ̀ tí í ṣe bàbá yìí àárẹ̀ àgbà ni àmọ́ wọn wá ṣàárẹ̀ àgbà nìkan ó lọ́wọ́ àwọn onílẹ̀ nú ẹ gbọ́ lórí ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ yìí á bẹ́ẹ̀gùn lé á sì bò ṣá ọjà á bọ gbogbo àwọn òòṣà mẹ́rìndínlógún tí ń bẹ́ńlẹ̀ yìí kára bàbá ó lè ẹ wá wò ó owó lèmi ń fẹ́ látọ̀dọ̀ yín nítorí pé ẹbọ kàǹkà tí kagúnláyà ńlá ṣe kódà orí òdìndí erin ń bẹnu tá a fi ṣètùtù fọba. kò sí fákan tó kaniláyà kọjá afáta adá tí ò létùtù níwọ̀n bá àgbàdélé yìí sì ti létùtù àfi ká ṣe kíákíá kábíyèsí aláyélúwà ni iyekíye tó wọ̀ ń bàjẹ́ ẹ mọ̀ ń bẹ̀ fún wa ká sì ṣètò ẹ̀ ní kíákíá. ẹ ẹ olúwa wo ẹ má jẹ́ ká wáwèé tó yẹ asán kankan mọ́ owó tó bá níye àbùkù kan ọ̀rọ̀ ní bàbá ṣípa ti sọ yẹn iye tó bá jẹ́ jẹ́ ká mọ̀. ẹ wo ẹ má jẹ́ ká torí àwíjàre kí tó ń tán lẹ́nu ẹ ọ̀rọ̀ kábíyèsí là ń sọ nípa èyí lórí ọ̀rọ̀ àárẹ̀ kábíyèsí èkó òkè bíi èkó mọ́nú ìlú yìí ẹyẹ òkè bí ẹyẹ kódà gan ọmọ èèyàn ò fọhùn bí ọmọ èèyàn ìlú èrò gbọ́ ìlú òròjú kò ráyè o. ẹ wo ẹ má jẹ́ ká pẹ́ lórí ẹ̀ rárá nǹkan tá a bá fẹ́ ṣe ẹ bá wa ṣe ní pápápá. olúwa o láfikún ọ̀rọ̀ tí àwọn olóyè sọ kábíyèsí tá à ń sọ yìí ọ̀rọ̀ ẹ̀mí là ń sọ lórí ọ̀rọ̀ kábíyèsí. ẹ̀mí dẹ̀ jowó lọ gbogbo wa la mọ̀ aláyélúwàsí lọ́ba tá à ń sọ yìí kò ń ṣe àwọn ọba kéékèèké ìlú káàkiri ẹ dákun ẹ bá wa wá wọ̀rọ̀ kò fi ṣàdá lórí ọ̀rọ̀ yìí ká tètè wá nǹkan ṣe sí i. ẹ gbàgbé tó wó ká du ẹ̀mí iye tó bá jẹ́ ẹ̀jẹ̀ á mọ̀. ọ̀dà àwọn nígbà tẹnu yín ti kò sọ́nà kan aṣọ ẹ jẹ́ kébi ó tara ṣàṣà lọ́lé ṣé rí wọn lè sọ fún yín báyìí pé iye báyìí ni ò ná wa orí odindi orí nìkan mo rántí ti fa sọ fún mi àwọn bí n bá délé wọ́n ṣètò wá da ifá yìí ẹ̀ gbọ́ wọ́n tọwọ́ bọ́ fa dáadáa tí fáwọn àti sọ pé bá a ti ṣe rè bá a ti gbogbo ìtókù èmi ò mú wọn sí. ẹ tó bá yá kan kò tún pẹ́ mọ́ ẹ bá wa ṣe ní pápápá ẹ ṣeun. ẹ ṣe ní kọ́mọ kóbó ní kíákíá. ẹ jẹ́ mọ́ lọ. ẹ má jọ pẹ́ o. araba bọ́ yẹ o araba bọ́ ẹkú ẹkú tó ló. àbí àwọn ọmọ tẹ̀lé yín. ẹ yẹ ẹ mọ̀ ṣọ̀rọ̀. sọ̀bọ́ fẹnu gbẹ́ná jẹ́ ẹjọ́ délé tọ́wọ́ ní ká wọ́n wá ẹjọ́ ni kọ́ wá tu ọba wa ti jó lójú eégún. ọ̀nà rúkútú gómi méjì ìpàdé omi àtọ̀nà wọ́n jọ gẹ́ra wọn sí mẹ̀rínmẹ̀rín àdìfẹ́ òyíkìyíkì tí regu aláìní ikú tí ẹ rere ǹjẹ́ ọba dò yíkìyíkì ọba ògúnmọ́ òyíkìyíkì yẹn ní ìjọta inú omi ètùtù awo kàṣà ìgbà o ètùtù awo kàṣà ìgbà. bẹ́ẹ̀ni. lọ́la ìjẹ́ pé a dá ṣe o dá ṣe o káàṣẹ wo ètùtù àwọn kàṣàgbà ọba jíjà rẹ pátápátá ní kiri ìjàpá. orí jẹ́ kí n jọba aláyélúwà ọba ọba aláyélúwà aláyélúwà aláyélúwà aláṣẹ aláṣẹ igbákejì òrìṣà. kórí mi máa jẹ ń tẹ́ mi máa jẹ ń ṣiṣẹ́ kí ṣerú ẹgbẹ́ rẹ. ó jẹ́ kí ti fìbọn fún un. ó lé ara mọ́tẹ̀ please you dey mad. sorry sorry sir sorry sir sorry sir sorry sir sorry sir sorry sir ẹ wò mo ní three million nínú mọ́tò máa fún yín máa fún yín. bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ ọ̀gbẹ́ni mi ìráyà ariwo dead body ní ẹ bó ṣe wà yìí wọ́n ti sanwó ẹ̀mí ẹ̀ fún wa. Ah, ok ok ok ten million ten million naira máa fún yín mo ní olówó ní mọ́tò máa fún yín ẹ jọ. àgbèrè lélẹ̀ yìí. ó dá fún ẹ tó bá gbọ́ first come first serve ah. àwa kì í ṣe oníjìbìtì ẹ tó kọ́kọ́ sanwó ẹ̀mí ẹ̀ làwa rí so kò sí nǹkan tó ń ṣe láyé mọ́ ah, ó ti jẹ̀bi ikú bóyá wa. why you dey waste time ẹjọ. ten million ten million ten million. why can't move. Adam, ẹ pẹ̀lẹ́ àní rírú ẹ̀ mọ́ in fact a ti ṣe wàhálà gan-an because a ti débi tẹ̀ ń gbé lọ́hùn but wọ́n jẹ́ kó yé wa pé ọ̀dọ̀ àbúrò yín bíba ilé wa ìyá sorry ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín ibo ni òkú ọkọ yín wà. tiwọn mọ́ṣúárì wọ́n ti gbé sí mọ́ṣúárì. wọ́n ti gbé sí mọ́ṣúárì ah ó máa ṣe o wọ́n sì promise mi pé tó bá di ọ̀tún làwọn bọ̀ wá fún mi nìkan tí mo béèrè lọ́wọ́ o. Ah. madam ẹ ẹ kẹ yìí sì ìyẹn kọ́ ni issue báyìí ṣé ẹ ní èèyàn kan tàbí kejì tí ẹ fura sí tàbí tí ẹ suspect jọ mọ̀ nípa ikú ọkọ yìí. Ah, ah, ọlọ́pàá irú ìbéèrè wo lẹ ń béèrè nírú kiri tàwa yìí ó ga ọ. madam ọlọ́pàá ni wá ẹ jẹ́ ẹ fún wa wa bóyá yẹ ká ṣe dáadáa ẹnikẹ́ni tó bá pa gódógó kì í kádùn ẹnikẹ́ni tó bá pa àkàlàbọ̀ kì í káṣù ọmọ ẹnikẹ́ni tó pa. ok madam madam ẹ take it easy ṣé ti rí iṣẹ́ tiwa ni and i want to assure you something pé we are going to get to the root of this matter ṣé ti gbọ́ bọ́ ẹ jọ when next taba to need any information ṣé bíbá iná ni ká wá yín sí. ẹ̀rí mi tó wá fi mí sí báyìí oníjẹ mi ìyàwó onílé ọlọ́run ẹni tó wá fi ní sílẹ̀. ẹ tẹ́kẹ̀ yìí sí. ó mà wá lágbára báyìí o àbí kí ló ṣẹlẹ̀ gangan ná ọ̀rọ̀ olúwa yóò tẹ̀ wá fẹ́ yé mi mọ́ orí tá a máa kọ sí gbẹ̀dú mi ò mọ̀ ẹ́ ṣùgbọ́n ṣá o nǹkan ẹyọ kan ṣoṣo tó dá èmi lójú ni wípé àwọn awo àwọn ni wọ́n pa aláyélúwà ah, ah. bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n pa. kò sí pa àwọn awo ló pa aláyélúwà. àwọn ni o ó dẹ̀ dá mi lójú tàdá wo bí àbíkẹ́ má jẹ́ káwọn má jẹ́ káwọn àwọn gbọ́n kò tó ń sọ yìí má jẹ́ kó gbọ́n kò tó ń sọ ọ̀rọ̀ burúkú ló sọ yìí. jọ tọ́ ma gbọ́ kí ló fẹ́ ṣe fún mi. ọ ma ṣe mẹ́wàá fún ẹ. wọ́n lè ṣe nǹkankan fún mi. ọ ma ṣe mẹ́wàá fún ẹ. ọ̀la mo ti gbọ́. ee ee ẹ mọ ohun tẹ máa máa sọ ẹ mọ ohun tẹ máa máa sọ ẹyú bí. jẹ́ kí n sọ nǹkankan fún ẹ jọ́ nítorí ọlọ́run ọba èmi ò sí láàárín yín o gbogbo àbòsí olórí burúkú tẹ̀ ń ṣe mi ò sí láàrin yín o tẹ bá fẹ́ ṣàbòsí yẹn bọ́ síwájú ẹ sọ wọn tẹ fẹ́ sọ ni ẹ tẹ ṣe wá síbi báyìí. ah gbẹ̀ngà alábòsí ni ẹ. ǹjọ kí ni ìdí tí mo jẹ́ alábòsí. ọmọ tí ìdìwà là kò ti ń sasẹ́yìn ta ni o mọ̀ wípé àwọn olóko aláyélúwà. jọ jọ n fẹ́ bèrè question kan lọ́wọ́ tiẹ̀ ṣé é ṣojú tiẹ̀ lọ́ṣẹ̀pọ̀ aláyélúwà. tí ẹni sùúrù ìwọ ọkùnrin kùnrin tó tún sáfogun àwọn obìnrin gan adúró kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ṣorí bí mo ṣe wà yìí ẹnu mi yìí yóò gbà gbogbo ìlú wa ẹ̀dẹ̀ ni màá rojọ́ fún wípé àwọn awo àwọn ni wọ́n pa aláyélúwà. olùwọ́ lè sọ. má sọ torí mo jẹ lábẹ́ aláyélúwà mi ìdẹ ní sẹ láéláé torí èmi tó ń wò yìí mo jẹ lábẹ́ aláyélúwà bẹ́ẹ̀ ni mo jẹ́ ń bẹ̀ ẹni tó bá dẹ̀ jẹ́ báyìí ojú ó dandan kó tì. kí má mi gan sọ wípé kí n má dà sí máa sọ máa fi ẹnu mi máa fi ròyìn káàkiri. inú ní sùúrù sọfẹ́ náà mi ni. àmọ́ ah, lè nu ẹ o kọ́rọ́ lẹ ni ẹ. jẹ́ kí mi sọ àkọ́kọ́ fún ẹ oní ah, ah ó lè yàtọ̀ sọ́dọ̀ obìnrin ọ̀rọ̀ ọ̀lú lèmi lè forí ní tèmi kórìí burúkú o sì pé omi lè forí mi gbé wàhálà. wàhálà ti ẹ nìyẹn bẹ́ẹ̀ mi ṣàṣewà yìí máa rojọ́ ká máa rojọ́ ká mí nígbà. máa lọ kà máa lọ kà ó ti dọ̀ ya ní nǹkan ṣé wọn ló wà ní tẹ̀lé báyìí. Gbẹ̀ngà ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ kò sí nínú bámi kíyà mi kò sẹ́ni tí ò mọ̀ wípé àwọn awo ló pa láyé lúwa. ẹ ó dàbẹ̀ tẹ̀lé o ẹyọ tẹ̀lé ra yín ẹ ń gbogbo ohun tó ń dá owó ọba lé ní ọba lánà ọba títí ayé. ta ló lè mọ̀ ní ayé babaláwo ló lè mọ̀ ní bàbá diwí. olóyè ló nà ewé sí ni mú babaláwo ló lè mọ̀ bí fàbàtì níwájú mi. ewé tí ń bẹ lọ́wọ́ mi ewé ọ̀la ni bí mo ṣe nà sí yìnyín ọ̀la ó máa kọ́là fún yín ni ìtumọ̀ rẹ̀ nù ẹ̀jẹ̀ ìtúnà ẹ ah, bàbá. bàbá ò bá sí nílé ọmọ wọn ní jogún ẹbù olóyè tí bàbá mi ò bá ti sí nílé tèmi bá ti wà lé àǹfààní wà fún mi láti dá yín lóhùn àmọ́ ṣé bàbá ò fún yín ni bàbá rìnrìn àjò ọ̀rìn ìrìn àwò lọ. àwo rìnrìn àjò. bẹ́ẹ̀ni. ara tí mo máa ń sọ nìyẹn bàbá rẹ ò sínú ìlú yìí ó dẹ̀ ó jáde kó nulè kò dágbére káti ẹ̀ wà ní pé ó máa jáde kó nulè kání kábíyèsí tẹ̀ ti wàjà kò sẹ́ni tí ó dágbére fún tèmi ọ̀tún oyè dẹ̀ wà ń bẹ̀ ọ̀tún oyè tó jẹ́ pé tí ó bá sí kábíyèsí ọ̀tún ló kàn kò wá lè dágbére. ẹ má bí ike bàbá fi kó ẹ má bí. torí tí wàá bá yín fún wàá bá bàbá yín fún wàá bá bàbá rẹ jáde. Ah, ah. bàbá ń lo àwọn ń lo àlùmọ̀kọ́rọ́ yìí ó ń lò fún àwa nínú ìlú yìí ó sọ pé ààrẹ tó ń ṣe kábíyèsí ààrẹ àgbà lásán ni ó dẹ̀ di fásọ̀tún ó di sósì kò sí ohun tí ò béèrè tán ó ní ẹ orí erin orí àjànàkú orí ẹfọ̀n orí túrùkù kò sórí tí ó kà tán ó dẹ̀ tún gba òbítíbitì owó bí ìyálóde ṣe ń lọ kó gbogbo ẹ̀ wá fún gbogbo ẹ̀ láṣàkó gbogbo ẹ̀ fún ó wá ṣe gbogbo ẹ̀ náà tán kábíyèsí padà wàjà náà ni àbí. ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ìwọ náà ṣe máa dàgbà o gbogbo tí bàbá ẹ ṣe fún wa pátápátá ó ṣe báyìí ẹ wò ó bàbá olóyè bá a wí àkú bá ò bá sì fọwọ́ di ọ̀run là ń lọ kí ló wá dé tá àkókò sòótọ́ ọ̀rọ̀ bàbá máa kú káàkú bàbá olóyè bàbá mi fọwọ́ síkùn bí àgbà wọn dẹmọ bí ológì níní ẹ wo bàbá mi ò nà ń bẹ tán fún yín ni ṣé ẹ rí ọba adéwuyì ẹlẹ́mìí kúkú ni wọ́n ẹ̀mí kúkú lélẹ́dùnmarè kọ fún wọn látòdì ọ̀run àwọn gbà tí wọ́n wá délé ayé tán tí wọ́n wá jẹ òye aláyélúwà ìgbà náà ni wọ́n rí i pé ilé ọlá dùn ni wọ́n rí i pé ilé ọlá ilé ayọ̀ ni ni wọ́n wá lọ fi ṣoògùn ẹ̀kú àwáyé kù kò sí wọn mọ̀ pé ẹni tó so gbékú dè mọ́rùn tásìkò àti kú ẹ̀ bá tó tí nira yìí bá dé babolóye fúnra ara rẹ̀ ni yóò máa fẹnu pé kú yóò máa bẹ lódùmarè fún kú ni kódà gan ikú tún máa sá fún òun ó tún máa wọ́wọ́ sí kú nítorí inú nira ló máa wà. kábíyèsí ṣe gbékúdé. gbékúdé ló ṣe àbájọ náà. tí kábíyèsí ní ká fọ́ gbogbo mọ́ òun lórí tàbí ká fún un lọ́rùn pa ìnira ni ju gbogbo ẹ̀ náà lọ àwòṣe mi àwọn yìí tún ṣe mí àwòṣe á dà fún un nígbà tí àwọn ti mọ̀ pé kábíyèsí máa wájà ó wá ń sọ ó ní ká mórí erin ká mórí ẹfọn ká mórí àjànàkú kò sí ní tí ó béèrè tán kò sí ní tá a fún ó gbòbìtìbìtì owó lọ́wọ́ wa ó wá móhun yẹn ó wá fi ṣàrànì dínú ilé ẹtì ẹ ó wá káwọn àwùjọ ó wá ń ṣe arúbọ ẹbọ dànà o. àjàǹkó ló dùgbẹ́dùgbẹ́ kókó kú lọ káàrún lọ o torí tiyín ni torí tiyín ni. ṣé mi ṣe gbé kúrè ni. ẹ wo gbogbo èyí tá a ṣe yìí kó bá máa jẹ́ àkúfà fún yín ni a ah, torí ẹ̀ la ṣe ṣe fún yín bẹ́ẹ̀ ni kó bá máa jẹ́ àkúfà kó bá máa jẹ́ àkúfà ni. ju gbogbo ẹ̀ náà lọ kò sọgbọ́n kò má ṣe yọ nǹkan kan lẹ̀ olóyè ọ̀tún ni mí kò sí nǹkan tó ń lọ́nú lè tọ́kì mú ṣàkọọ́lẹ̀ tèmi wá fún mi wo bí bó jẹ́ kò mú okun ẹ̀ bàbá ẹ gbọ́dọ̀ yọ fún mi tó bá dé. ẹ wo àbólóyè à ń pòfé òfé ti gbé karahun gòkè àgọ́ lọ ẹni tí ó rẹkùn àtẹni tí ó pẹkùn òkè lẹni tí ó fa wẹkùn ṣeré ń gbé. ìyẹn ń wájú èmi náà. bẹ́ẹ̀ ni ẹ wo àìtójú oníka mẹ́sàn-án ká o ẹlẹ́ni rírùn òun ló sì nàmúyá ẹ̀. dákẹ́ ṣé kò mọ̀ sí ẹ ó dàbí nǹkan tí ń ṣe ẹ o gbogbo ń tẹnu bàbá ẹ ò gbà níwájú èmi olóyè ọ̀tún ni wọ́n sọ níwájú èmi tí ọmọ kébì ni mo fi bàbá ẹ jẹ olúwo tó jẹ yìí ó dẹ̀ ní bó ṣe wá bá mi tó ń bẹ̀bẹ̀ ó náà nǹkan tó wá fi ń tàn mí pé kí n jọ kí n jọ kí n jọ tí mo wá fi síbẹ̀ tán tí wọ́n mọ̀ ẹ̀ wá dó síwájú mi tó sọ gbòòrò rárá tó sọ wájú mi. bàbá olóyè ṣé kí n wọlé kí n bu ẹbu fún yín kẹ́ ẹ̀ yín tọ́lá lọ́mọ àlè ní ẹsẹ̀. àwífúnni kò tó dání agbaja káàdì ni o èmi ń wọlé lọ o. níwájú mi. àwo ni òun ṣe inú ilé. má jẹ́ ṣépè fún àpò. ọ èpè olè jáwọ ó ṣe wọ ewúrẹ́ bá bojú wẹ̀yìn gan-an fẹ́ pèfé lépè. níwájú mi. ẹ kọ́. ah kí mo ti dẹni àbùkù náà nìyẹn ni. èmi màá ní èmi ọ̀tún ìlú yìí ọ̀tún ìlú rọ́kẹ̀kẹ̀ ni ìwọ ń sọ̀rọ̀ sí báyìí bàbá ẹ̀ ti lọ lóye o mo ti rọ bàbá ẹ̀ lóye bí mo ṣe ń sọ̀rọ̀ yìí kó máa gbọ́ kẹ́lẹ́dẹ̀ẹ́ máa gbọ́ tó bá yẹ pé àwo àwọn bàbá ẹ tó ń dalẹ̀ ó ń dalẹ̀ kò yọ tó tọ́ sọ́ọ̀tù kò yọ fún un ó dẹ̀ ó dẹ̀ lọ síbi tó lọ tí bá ní kò ní dé gángan máa fẹ́ nu àṣẹ bá sọ̀rọ̀ máa pe gbogbo alálẹ̀ lu lọ́kẹ̀kẹ̀ lé lórí tí bá ní kò ní dé kò ní ní wọ ọmọ rádaràda mo mà tiẹ̀ ti wọ́ra mi o nínú ilé yìí pínṣínì torí lọ́rọ́lọ́rọ́ yìí ó ń sọ fún mi pé àkúfà má a dáa fún un. adékàdé ọmọọba àgbàlá ránṣẹ́ pè kì í sì ṣàwà ìlà tó láti pè bí kò ṣe pé ìlú ló pè ọ́ ṣé ò ṣàbínú pé àpè ọ̀ ń pè pàjáwìrì ṣá. Ah, ah, olóyè bínú kẹ ẹ ah, ààrẹ ń pè ọ́ olóhùn ti fa tí fa bá gbé ọ táàrí ọba gbé ọ kọ. òkú làákàyè òkú ọmọ yìí ṣe. adéjàre ìwọ dẹ̀ ní fámú gẹ́gẹ́ bí aláyélúwà tuntun nù lù yìí ifá tó dẹ̀ wó yẹn kì í fi olóṣìjọba torí ifá tó bá fọ olóṣìjọba ebi apàfá ebi apọ̀pẹ̀lẹ̀. kódà mo dúró pàdé. <laughs> ìwọ dẹ̀ tún ṣe kí ni òtítẹ́ ni mo sọ ò gbọ́dọ̀ mú kíkan. ò gbọ́dọ̀ mú kíkan. ẹ ẹ ṣé mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olóye àmọ́. kò sí àmọ́ kankan bẹ́ẹ̀ o tètè lọ́ọ́ rè máa gbáradì ká lè fọba sórí àpèrè káwọn ọba kéékèèké tí ń bẹ ní gbèríko kán lè máa kó ṣàkọọ́lẹ̀ wọnú ìlú wa fún wa. ó ti pẹ́ jù. ṣàkọọ́lẹ̀. àtúntà yẹn náà. ó yé mi ẹ kúkú. o adéjàre olóyè ọ̀tún rèé o ẹ̀yin ẹ̀ mo wà bí ké o ohun tí yóò bá yé ẹ máa béèrè lọ́wọ́ mi o ẹ̀yin ẹ̀ mo wà ní gbìn ni. o ti yé mi o ti yé mi èmi náà ní ìfàlẹ̀. àbùké ní ká má pẹ́ ní gbódò ká ti ẹ̀yìn ohun yọ fún un jáde ike àbùké àdáwòrán ìlú wo la wá lò fún ìlú wo la wá lò sí bẹ́ẹ̀ Dubai òjò ẹ̀sìn ló fẹ́ rọ̀ yìí kọ́lọ́mọdé rọ̀ síbi. dáàdì hmm? kí ló dé kí ló dé tí ìròyìn fi wá sórí àgbàkodò lẹ́yìn tó yẹ kẹ́ máa jó kẹ́ máa yọ̀ fúnra ẹ̀yọ̀ tó wọlé tọ̀ wá wá àbí ẹ̀ ń ronú ti mọ́mì tó yẹ kí ìròyìn ayọ̀ ìṣojú ẹ̀ dáàdì àkọsílẹ̀ ti dúró kádàrá ò sì ṣe é sá fún ìgbà fún ọlọ́run òun nìsinmi o èmi wò pé tẹ bá dé orí ipò bàbá yín kẹ́ ẹ wá obìnrin gidi tó máa jẹ́ olórí fún yín láàfin torí pé àpọ́nlé kan ò sí fọba tí ò lólórí. lóòótọ́ ni pé mo ronú tìyá rẹ̀ àwọn ṣe fẹ́ gbọ́ òjò ẹ̀sìn kan wà tó fẹ́ rọ̀ báyìí. òjò ẹ̀sìn. bẹ́ẹ̀ni. níbo ló fẹ́ rọ̀ sí. Ah, àfikún náà má jẹ́ kó rọ̀ sí ọ̀dọ̀ wa. àmín. torí àwọn afọbajẹ àwọn olóyè wọ́n ti ń béèrè owó ètùtù owó òdẹ sínú ilé wa ìwọ náà ṣàmọ kọ́bọ̀ kò sí. dádì kí la fẹ́ ṣe sí. kí la fẹ́ ṣe sí kò sí sí kò ṣàìṣe kò sí nǹkan tá a lè ṣe sí ju pé kémi fúnra mi lọ bá wọn lóye pé kí wọ́n jọ kí wọ́n wẹ́lòmíì kó fi jọba. àbáwò. Hmm. orin wo la wá fẹ́ kọ sí gbẹ̀dù báyìí. hello chief eh, sir àwọn gáàsì kan wà reception mi báyìí wọ́n béèrè yín. Mm, àwọn mẹ́ta ṣá ojú wọn lè o ok ok no problem sir all right ẹ má dùn sá wọn ní kẹmẹ ti dé sẹkẹsì yẹn room one oh five tó wà ń bẹ ibẹ̀ ni wọn wà. Honorable Labi tó bá fọ́n bù mà ní káwọn boys fi ìbọn fọ́ ẹ lórí. ọ̀nà ẹ̀bù Ọlábí ndéédé àgbò mẹ́wàá lára mi mo lọ gba five million naira nígbà tó fẹ́ fi san sálárì àwọn òṣìṣẹ́ ṣé irọ́ ni gbogbo àbọ̀ tó. òótọ́ ni. owó náà dà ṣùgbọ́n. ṣùgbọ́n kí ni pay attention. ó ráyè wàhálà máa kó fìbọn fọ ẹ lórí. ọ̀gbẹ́ni waste money waste money. ó ti ń pẹ́ jù. wúyà. waste money your egg ball no concern me. Pay attention. Are you busy? àmì mi ò bá gbé ẹni mọ̀rọ̀ pé kò dojú bolẹ̀ kò máa ṣàdúrà fáwọn. obey pay attention. ẹ lọ rí o. are you busy. àmì àmì jésù àmì jésù ẹtù máa rọra lómi o àmì àmì àmì àmì àmì àmì. Ah. tẹ́ńdà ó ti bá tèmi jẹ́ owó olówó owó. Eh, honorable gbogbo àlàyé yẹn ló yé mi pátápátá kò sí tí mi ò understand nínú ẹ̀ eh, even cp gan ti pè mí lórí ọ̀rọ̀ yẹn àmọ́ ṣe rí eh, lóòótọ́ a lè má ní orí ọ̀fẹ́ láti dá ilé ẹbí púpọ̀ àmọ́ èyí tó bá jẹ́ òótọ́ ọ̀rọ̀ aláti sọ fèé sáà ọlọ́dù ìgbà kí mo wípé owó tó pọ̀ tó yẹ wà lọ́wọ́ yín tẹ̀fẹ́ gbé wọnú hòtẹ́ẹ̀lì kó yẹ kẹ́ gbọ́ wọnú hòtẹ́ẹ̀lì náà wá kí ló ṣẹlẹ̀. ọ̀gá ọlọ́pàá kí ló wà nù pé kí n withdraw owó tí máa need as a matter of urgent ní next day kí n dẹ̀ wo pé gbà tí mò ń lọ sóòtẹ́ láti lọ relax kí n gbọ́ mo kí n kàkọ́jọ wà kájọ flexi kájọ múnú ara wa dùn ṣẹ̀ṣẹ̀ wà nù yẹn ni honourable mm, ẹ̀yin lẹ́rù pé kò ṣẹ̀ṣẹ̀ lò ẹ̀ṣẹ̀ wà lẹ́ọ̀ yes because ẹ̀yin fúnra yín mọ ohun tó ń lọ nílùú ẹgbẹ́ mi láti trust anybody now ẹ wo ibi tọ́rọ̀ dé dúró báyìí and apart from that another thing tẹ́ tún ṣe tó kù díẹ̀ káàtó tí ò dára ó ní wípé ẹ tún sọ fún àwọn olóòtẹ́ pé kí wọ́n pa CCTV wọn it's very wrong because ìgbà tó lóun ṣẹlẹ̀ táwa gbọ́ yẹn a lọ sí hòtẹ́ẹ̀lì yẹn a lè lọ bá àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ pé ẹ̀jọ̀ ẹ kàn sọ reason fún wa tí cctv yóò fi ní ṣiṣẹ́ nígbà tí customer wà ní hòtẹ́ẹ̀lì yín ó lè jẹ́ pé wọ́n pé ẹ̀yin lẹ sọ wípé káwọn pa you know it's not good òun ló délẹ̀ báyìí nísìnyí. àdìpì ah, ah, o kò that is for politics Non, non, non, ẹ má sọ fún mi pé politicalism lẹ fi ní kàn pa cctv no nítorí àwọn iṣẹ́ tẹ fẹ́ ṣe tí kò dáa yẹn o lẹ ṣe ní kí wọ́n pa but but at the same time ẹ má worry the only question tí mo kàn tó lè bí ẹrù nísìnyí pé ẹ jọ ǹjẹ́ a lè rí contact lady yẹn ṣe taba taba get contact ẹ ó máa help situation wa lórí investigation tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yes contact ibo ni kí n ti rí contract mo lọ́mọ yìí mo gbé lọ́nà ni mo gbé lọ́nà takọ̀ jọ ṣeré ọmọ tí mo kàn pick on the road ṣé màá fi máa gba nọ́mbà ẹ̀ ní. ok uh, um, uh, n tó ṣẹlẹ̀ rẹ̀ ṣé ẹ mọ ibi tí a ti máa ń gbé wọn yẹn. correct i know this. good bíi táwọn yẹn máa ń gbé wọn. Um, five six seven bí mi bá ṣe yá mi sí i alright no problem um, tó bá di six or seven lónìí nírọ̀lẹ́ ìlàgbọ̀rọ̀ lọ́wọ́ bá ẹni máa pè yín ẹ máa mú wa débẹ̀ yẹn àmúdẹ gbàládùra wípé ọlọ́run á jẹ́ ká rí lídì yẹn mú tá bá ti rí mú èmi mọ̀ wípé ẹ máa rí yín gbà because bá a ṣe ń wòye náà ó likely kó jẹ́ set up ni. so. èmi náà suspect ẹ pápẹ́ fúru ọmọ yẹn ti pọ̀ jù meanwhile ẹni tó sanra lè máa ń gbé o pọ̀jù ẹ̀ lẹ́pa ni mo gbé. Ọlọ́run bẹ̀rẹ̀ jókòó jáde ṣé ó jẹ́ṣẹ́ tí yín lẹ fi mọ̀ wípé ẹ suspect but all the same kò sí wàhálà àwa mọ̀ nǹkan tá a fẹ́ ṣe lórí ẹ̀ ṣe ti gbọ́ Ọlọ́run á fún wa rí lágbára Ọlọ́run ẹ pẹ̀lẹ́ sà ẹ pẹ̀lẹ́ sà yes sà all right sà. mo láyọ̀ láti sọ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ bọ́ba gúnwà wípé gbogbo owó tí a dá fún adéjàre gbogbo ẹ̀ láti pọ̀ fún kódà àbúrò ẹ̀ ó ṣèlérí láti fún ní owó tí a bu wa ọ̀làdẹ ní òtútù máa bẹ̀rẹ̀. àmọ́ mo fẹ́ ká ṣe nǹkan kan mo fẹ́ kí gbogbo wa ká gbé ìgbésẹ̀ ká lọ kí ọba adéjàre nínú ìpẹ̀bí kóńgọ́ lè mọ̀ pé òun náà léyàn lẹ́yìn hmm. gẹ́gẹ́ bí àwọn ọmọ ẹgbẹ́ kan ṣe ń gbèrò láti ṣe àbí báwo lẹ ṣe rí sí. bẹ́ẹ̀ ni gbogbo apátápátá náà la faramọ́ abẹ́yìn ò faramọ́. ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo wa ká ní parire láti kó níjọ ayẹyẹ ìgbàdé ọba adéjàre láti jẹ aláyélúwà tuntun olúwo tó máa ń kọ ìbọn bùi fẹ́ go freestyle wọ́n lè mọ̀ yín pé àwa náà ṣe kí àwa náà ṣe fẹ́fẹ́ orí mi náà bí mo ṣe wà yìí mo ní ẹ̀bùn kan pàtàkì pàtàkì tó jẹ́ pé kò wọ́n sẹ́yìn ó wọ́n sí èmi ìfúra mi máa ṣe ẹ̀jọ́ yẹn ẹ̀yìn fún àti ó máa yà yín lẹ́nu gan. Ah, ṣe ti ẹ̀ rí inú èmi tiẹ̀ máa ń dùn fún ọlọ́run fún ọpọlọ tó fún wa nínú ẹgbẹ́ yìí bẹ́ẹ̀ ni tó bá wá rí bẹ́ẹ̀ kẹ́nìkan fún aládùúrà ìpàdé. <laughs> àdúrà àpárí ibi tí báwo ni ah, wà jẹ́ kó ní kálukú sọ ẹ̀dùn ẹ̀kùn yẹn ah. ní ọjọ́ yẹn mo fẹ́ pàfọ́ọ̀mù lórí stage. Oh. Eh, olórin kan tó wá láti ibi kò lè wá débi mọ́nu lé mi eh, nǹkan tèmi fẹ́ gangan gangan ní ṣáà ń pọ́n ní hip hop ni mí. so n tí wọn try to sọ ni pé ó ṣàfẹ́ kọrin lọ́jọ́ yẹn. ẹ eh, mo fẹ́ kọrin a. Ah. kò sí wàhálà ẹ fún wa ládùúrà ẹ parí. bàbá ní orúkọ jésù. àmín. ọlọ́run gba ọpẹ́ wa. àmín. ẹnu gba èèyàn wa. àmín. ọlọ́run jẹ́ alọ́ láyọ̀. àmín. ìyàwó la jésù olúwa wa. àmín àmín àmín orúkọ jésù. bàlá àwa ìbáwọ̀ yìí kan ẹ ṣe ó dẹ̀ kú ọwọ́ mi ó kú gbogbo akitiyan mi lórí ọ̀rọ̀ ọlọ́bàdé yìí àwọn ah, ah, lọ ń lọ dáadáa ń lọ dáadáa gbogbo ẹ ti ń tòlétòlétò in fact wọ́n ní máa tó wọ ìpè bí wọ́n dẹ̀ sọ pé seven days la máa lò bẹ́ẹ̀ seven days ni yeah. Uh, there is there is one thing tí mo ti ẹ̀ fẹ́ kó ṣe fún mi. Eh, ọmọ ìyẹn my my son á wù mí pé kó kó wá wà lọ́dọ̀ ẹ̀ for those seven days eh, torí mi ò fẹ́ kó dá wà fẹ́ kó wà lọ́dọ̀ ẹ̀ títí títí tí máa fi lọ tí máa fi jáde ní ipò ẹ̀bí thank you ṣe wọn kò mi ò lè gbà yẹn tì lọ́wọ́ ẹ̀ ṣe. gbogbo owó náà là ń nà á nà lọ́tún lọ́sẹ̀ mo mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gbogbo àtìlẹ́yìn ẹ̀ náà ni mo appreciate o ṣe my dear God bless you God bless you ìwọ náà lè wò mí na why not ṣùgbọ́n ọmọ ọba ni wọ́n náà ọba ọmọ ọba ni wọ́n náà ẹ ṣe all kó máa prepare sílẹ̀ bí ìwà ti ń prepare sí láti lọ sí ipò ìbí kó náà máa prepare láti yọ sọdá sọ́dọ̀ ẹ̀ nìyẹn ó ṣe àásọ̀rọ̀ nínú ẹ̀ kí wọ́n tó ṣe. ilé wa lọ́nà padà wá àṣẹ bọ̀. àjàǹkó dùbẹ̀dùbẹ̀ àrùbọ̀ ẹ̀bọ̀ dàná o. àjàǹkó dùbẹ̀dùbẹ̀. Ah, ilé wa lọ́nà bọ́wọ́ lọ kó yà wá àṣẹ bọ̀. àjàǹkó dùbẹ̀dùbẹ̀. Àjàǹkó dùgbẹ̀dùgbẹ̀. Ìtàkókù ni wọ́n kápọ̀ lẹ́rù.

èyí tí rẹ̀ mú ọkọ̀ rẹ̀ fún létí ǹjẹ́ kí ni ọlọ́wọ́ fáwọn ọmọ Yorùbá ni ọgbọ́ni ọgbọ́ni ọmọkú ayé ọmọkú ayé ọmọkú ayé wọ́n ti wá pé ọba adéjàre kò ní ń yàn àṣẹ àṣẹ máa jẹ jẹ jẹ jẹ jẹ ẹ pẹ bí bọpẹ ṣe ń pẹ àṣẹ ìlú yàtúbà àtúnṣe àṣẹ bẹ́ẹ̀ ló ṣe máa rí àṣẹ àṣẹ àṣẹ ẹ jẹ jẹ jẹ jẹ jẹ jẹ ẹ ní kó lórí oyè bọrọ àṣẹ àgùbọ ẹbọ dáná o àjàgbó dùgbẹdùgbẹ àgùbọ ẹbọ dáná o àjàgbó kálá àgùbọ ẹbọ dáná o wọ́n kẹ́kọ̀ọ́ lẹ́yìn èjì nítorí àti wọ́n tẹ̀sí wọn ní sọ́mọ́rú àti ìdókòwò wọn ilé wọn ayé ti wọ́n kọ́ ẹ̀kọ́ lẹ́sìn ẹ̀wọ̀n kìíní wọ́wọ́ yẹ orí wọ́wọ́ kàkà ìlànà wọ́wọ́ yẹ orí wọ́wọ́ bọ́wọ́ náà kó yàgbọ́ àṣẹ wọ́wọ́ kábíyèsí o kábíyèsí atọ o ogun atọ o ogun atọ o ẹ pẹ̀lú onígbogbo ti gbó o ẹ pẹ̀lú oníwà ti wà ẹ pẹ̀lú onígbogbo ti bọ̀bá bẹ bọ́ lásìkò yín ìgbà ni ó rò ju o lásìkò yín ọ̀rọ̀ ayé o. kábíyèsí o ìgbà yẹn ajalẹ o àṣẹ èyí máa san wá o àṣẹ ìjọba bí wẹrẹ o àṣẹ látàlà bó ṣe o àṣẹ ìjọba yẹ wá nìyí o àṣẹ. àmúbọ̀ ẹ̀bọ̀ dáná o. àyàfó lùbẹ̀lùbẹ̀. àmúbọ̀ ẹ̀bọ̀ dáná o. àyàfó lùbẹ̀lùbẹ̀. wọ́n pẹ́ ilé wa lọ́nà bọ́wọ́ lọ kó yà wá àṣẹ̀bọ̀ àwọ̀ wa. àyàfó lùbẹ̀lùbẹ̀.

ọmọkú ayé ọmọ òròjọ ọmọkú ayé ọmọ òròjọ ọmọkú ayé ọmọ òròjọ. kábíyèsí adéjàre ọba aláyélúwà lẹ́ńjẹ yìí o àsìkò yẹn á rọ̀ wá lọ́wọ́ àgbà yẹn á tù wá lára àsìkò tí yín aboyún ilé kó bí wẹ́rẹ́ o kó má ṣe rí ni ra o kó má ṣe bá wa o ẹ̀yà pẹ́ lórí o arúgbó mọ̀dàdó àṣẹbọ. àjàǹkó gbẹgbẹ. arúgbó mọ̀dàdó àjàǹkó. ọ̀run ni wọ́n lọ́wọ́ ilé wa kò ìta tó kù ó dẹrù òsì ní tẹ̀lé tí wọ́n ń bẹ̀ tí wọ́n ní lọ́wọ́ àdàgbò dùgbẹ̀dùgbẹ̀. arúgbó ẹ bọ́dà náà o. àdàgbò dùgbẹ̀dùgbẹ̀. owó náà kó ibi táwọn adé kí ló tún wá kù bá. kábíyèsí kò sí nǹkan mi tó tún kù mọ́ ju ká sin gbẹ́rẹ́ fún yín láti orí dé sàlẹ̀ lọ ká sì gbégunlé ká bùsà ọjà ká bú lọ́bọ̀ tí bàbá bẹ́ bọ́ ló bá tán gbẹrẹ. bẹ́ẹ̀ni bàbá mi. gbẹrẹ. bẹ́ẹ̀ni kábíyèsí. gbẹrẹ tí a fẹ́ sìn yìí iṣẹ́ wo ni ẹ tún ní ṣe. ah kábíyèsí gbẹ́rẹ́ àgbélépọ̀tà ni béèyàn bá darí sapá apá máa ń pariwo olúwa rẹ ni béèyàn bá darí sọ̀rọ̀kò ìrókò àti jalù wọn kábíyèsí àgbélépọ̀tà tó dájú gidi ni bẹ́ẹ̀ ni kábíyèsí ti gbọ́ kò sí nǹkan tó bàjẹ́ mbẹ́ mm-hmm. ṣé wàá rí gbẹ́rẹ́ tẹ̀ ń sọ yìí ẹ̀jẹ̀ ò dọ̀túnla tóró ti rẹ̀ mí àwùjọ ni ó rẹ̀ mí gbogbo ìta tí ń ṣe láti àárọ̀ láti jọ ó ti jẹ́ ó rẹ̀ mí. kábíyèsí ẹ̀sìn má jà síbẹ̀ ṣé bí ìdálù ní ìṣèlú eégún ní gbawó lẹ́ńbì kan ẹ wò mí kábíyèsí àti wípé ojú la rí ọ̀rí òdenu inú èké sì pógún kínú ọ̀dàlẹ̀ pọ́gàn ẹni tó ń bínú yẹn mọ ẹja sin tá a sin báyìí kábíyèsí. ẹ wo ti yíyé mi o ẹ jẹ́ kí tèmi náà yé yín ẹ jẹ́ ó dọ̀tún la. ọ̀dà tó bá lẹ̀ tó bá láṣẹ. kábíyèsí ẹ tó bá láṣẹ o bẹ́ẹ̀ bá kó dọ̀tún la ọ̀tún la ẹ ṣe. orí adé dá àṣẹ lọ́tún. máa yóò pẹ́. ẹ sà iwájú ọ̀gá mi ni ọ̀dẹ ti ń pè mí. Ah, iwájú ọ̀gá ẹ̀. iwájú ọ̀gá mi wà. àmọ́ gbọ́n tí máa yìn sọ ṣojú lásán ya wèrè ni ṣowó kọ́ ló ń gbà lọ́wọ́ mi ni. my friend alfa alfa alfa alfa alfa. iṣẹ́ yín náà ni mo ṣe lọ́wọ́ mo dẹ̀ ti ń ṣe mo tó parí ẹ̀ mo dẹ̀ wá fi ń da yín lójú pé kó tó dìrọ̀lẹ́ tí wọn bá pè yín wọn á pè kejì yín pẹ̀ tí wọ́n kọ́ńtrátì yẹn tí wọn bá wá pè kọ́kọ́ náà méjèèjì kẹ́ pa mí. Hmm. ìrọ̀lẹ́ so omi pé iṣẹ́ ẹ̀ máa jáde títí ìrọ̀lẹ́ wọ́n máa pè wá. wọ́n máa pè yín. <laughs> ẹ ń fún mi good news ni. àmọ́ tó bá ti wá pè yẹn má gbàgbé mi o ẹ má gbàgbé mi o. ọ̀gbẹ́ni kí ló ń ṣe náà ah, ah. balance ló fẹ́ gbà náà eh. ayi ah, get your balance. Eh, tutu ní ìdásí eh, sọ yẹn ní o ní ìdásí sọ yẹn. ẹ jẹ́ ẹ bá rántí mi o ẹ balance mi o. ìyẹn ti wà dán ìyẹn ti wà dán ṣiṣẹ́ ti ìrọ̀lẹ́ ló pé o. ẹ má wọrí ìrọ̀lẹ́ ló pé o. tí wọ́n bá pè yín kẹ́ pa mi. ń sáré pé. ẹ lọ́rẹ̀ẹ́ aha good ọmọ yẹn ti sọ pé rọ̀lẹ́ o ó ní títí ìrọ̀lẹ́ ìní wọ́n máa pè wá ó ní tọ́wọ́n bá pè mí pé wọ́n á pè wọ́ aha aha ẹnu ò sì jẹ́ ká pàdé ní ọ́fíìsì ẹ̀ bá wo jẹ́ ká pàdé níbi níbi club wa mo ti wà my way join me now now now now ká yanjú ẹ̀ wá ṣeré kò ṣe ọ̀rọ̀. aláṣẹ igbákejì òrìṣà kórí mi máa jẹ ń tẹ́ ẹlẹ́dàá mi máa jẹ ń ṣiṣẹ́ kí n má ṣe lú ẹ̀. I'm very very grateful eh? for all you have done for us. Oh Lord, we are very, very grateful. We are saying thank you, Jesus. Yes, bí mo ṣe sọ yẹn gangan bẹ́ẹ̀ lórí o. Bí mo ṣe sọ pé possible kò ṣẹlẹ̀ yẹn ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o. Ìwé mi ti wọlé tọ̀wọ́ wá, Ọlọ́run ṣe ojoojúmọ́ orí ọ̀tún orí ọ̀tún kan wọlé kan wá. Wọ́n tún ti àwọ̀dẹ̀ fún wa wọ́n ti award ẹ̀ fún wa bí mo ṣe ọ̀rá dúró tààrẹ tí mo ṣe àwòké kí ni nǹkan tó fẹ́ sọ ọwọ́ kan tó pè mí báyìí bí tiẹ̀ dúró pé o mi ò tiẹ̀ dúró dé mo ń bọ̀ straight ní. Ah, èmi náà ti mọ̀ pé wọ́n lọ́ award contract. ó oh, wọ àdúrà lájọ́ gbàdé lọ. èmi náà ni bí ti gé ní. lọ́jà inú mi dùn in fact inú mi gan náà dùn ó kàn ń ṣàdúrà fún ẹni àwọn náà máa fọ bọ́tí ẹ wá sọ̀dọ̀ ẹ lọ́la tó bá ti yá dé nǹkan tó promise òpè ya fún wọn. mọ́mi wò ṣé mọ́mi ẹni tó fún wa ní contract àbáwò. mọ́mì of course. mọ́mì tiẹ̀ bíi ti báwo kí ló ń sọ ẹ̀ báwo ni mọ́mì ẹ ṣe mọ̀ pé a lọ síbi kan tí wọ́n fẹ́ fún wa ní contract. sweetheart ìgbà tó pè mí bẹ́ẹ̀ mo wà mi ò dé lọ ó dẹ̀ so bínú mi ṣe ń dùn sí náà mo ṣe sọ fún wọn inú àwọn náà dẹ̀ dùn. Ah. mi kàn sọ fún ẹ wípé ó ṣeé ṣe kó jẹ́ wípé contract tá wà ń bẹ̀ yìí o àwa ni wọ́n máa award fún o ó possible kó bọ́ sí wa lọ́wọ́ mo kàn ń sọ bẹ́ẹ̀ lásán ò dẹ̀ ti ń sọ Ah, ah. ìfẹ́ mi lóbìnrin ṣe rí báyìí. mo ti fi fèètì gbé mo mọ̀ pé wọ́n lọ máa gbé fún. wọn ṣe mọ́bì kan báyìí o tún fi fèètì gbé ìwọ ìwọ <laughs> ok kò sí problem eh, kí ni nǹkan tí mo lè rí jẹ kí ló wà níta máa ah, jẹ. ìfẹ́ mi kò tó jẹ́ lé o mo wá kí n yá lọ sọ́jà kí n lọ ṣe oúnjẹ tó máa like ẹja tútù iyán ló máa da sẹ̀mọ́ ní fífẹ́ dalẹ̀ lórí. bọ́ kí ló pè mí sí ìfẹ́ mi ọjọ́ eh. kẹ́mi lu ayọ̀ mi mm. ayọ̀ mi. Mm, wọ́n fún ẹ lówó asé oúnjẹ lánàá sínú ilé yìí gbogbo oúnjẹ tá a sì sínú ilé lánàá ńkọ́. ó ti tán orí tó náà ń ṣe fún wa ó kọjá kakàn máa manage. ó ti tán. tábà ń dáná nù lé every day every minute every second every hour ó tóbi ojú bẹ́ẹ̀ lọ náà. really. yes. kékeré sọ kẹ́kẹ́ kan fún ẹ kódà tá a bá ń dáná every minute nínú ilé yìí níbi ó mọ̀ pé bó ṣe ń wá ó lè má wà bẹ́ẹ̀ mọ́ ah ẹlẹ́dàá mi jẹ́. kò sí nǹkan tó ń dá tí kì í yí díẹ̀ o rántí pé nǹkan yí o rántí pé nǹkan yí o. ìwọ ni ká jẹ́ ká rorí wa o já rorí wa o nígbà tó wà ní kíchìn lánàá tó fẹ́ dáná tó ń gé ẹran bíi twenty ni mo rí o ti kẹ́ran twenty jẹ o. mo ń rò ó jẹ́ òní rí bí àbúrò níṣẹ̀lẹ̀ sí ẹ. o ti kẹ́ran jẹ o o kẹ́ran jẹ o o kẹ́ran jẹ o tó gé lójú mi ní kíchìn tí mo rí lánàá o lé twenty o ti kò jẹ o o kẹ́ran jẹ o. ìgbà tó wà bẹ́ẹ̀ o. dà aṣọ tí mo sọ fún ẹ ti rí yẹn pé. ó mọ̀ ìgbà tí n bá ní problem ó mọ̀ ìgbà tí mi ò ní problem there is a problem now. problem yes. Ah. àwọn olóyè wọ́n tún ní ká mówó wá gbogbo owó tá a ná yẹn o wọ́n ní kò tí ì tó ìwọ náà dẹ̀ mọ gbogbo ipá tó ti sà tó gbogbo àwọn bọ́bagún àwọn ẹgbẹ́ bọ́bagún àyín torí tí wọ́n dáwó gbogbo owó tó dá òṣàmọ̀ bó ṣe pọ̀ tó gbogbo ẹ̀ ládẹ̀ ti ná tán kò sí ètò ṣẹ̀yìn ẹ̀ wọ́n tún wá ní kò tó báyìí ká tún lọ wò wá tá a bá fẹ́ kí ọ̀rọ̀ lọ́ba dé kó bọ̀ sí. Hmm? kinní kan sọ sí mi lọ́kàn ṣé ẹ ní wá lọ bá àbúrò yín báyìí bọ̀dà torí èmi wò pé tẹ bá lọ bá wọn òun ló lè help situation wa yìí ẹ jẹ́ kó yí wọn pé ẹ̀yin ni fámú ẹ lè mú ìkan náà àwọn olóyè yín lọ tó a lè fún ìdánilójú pé ẹ̀yin ni ẹ̀yin ni fámúlòótọ́ ṣé kò wá ní dàbí pé gbogbo pírọ́blẹ́mù ilé ayé mi ni mò ń gbélé láyà. dáàdì kò rí bẹ́ẹ̀. báwo ló ṣe wá rí i. ẹ mọ̀ pé tó bá yẹ pé àwọn náà nírú pírọ́blẹ́mù yìí tó bá wá bá yín tó bá wà lọ́wọ́ yẹn máa ṣe é. ẹ ṣe fún wọn. dáàdì ẹ jẹ́ ká gbé gbèsè yìí. di sí yẹn. it's alright it's alright kàwé wò ó. ẹ wò dáadé ẹ wò èmi mọ̀ pé mo ti pẹ́ wọlé náà èmi fẹ́ wọlé lọ mo fẹ́ lọ sùn dáadé ẹ já wọlé ẹ já wọlé lọ sùn. ṣé mi kọ́ ni mo pa bàbá mi báyìí. lọ́nà wo. mo rántí pé bàbá mi ò fẹ́ jẹ oyè yìí èmi ni mo kí wọn lẹ́yìn tí mo sọ pé dandan dandan wọ́n gbọ́dọ̀ jẹ ẹ wá wo nǹkan tó ṣẹlẹ̀ báyìí. Um, sórí iná máa jó igi tútù tewétewé iná á sì máa jó tegbòtegbò ó dẹ̀ ti rí i pé kò sí ọgbọ́n tí a lè dá ọ̀sẹ̀ mẹ́fà náà lọ́rọ̀ ayé àbúrúgbà tó bá sọ pé wọ́n de onídò ìmọ̀ọ́mọ́ odó wọ́n fi lu ẹ̀kọ́ tó pààyàn sọmọdógún tó ń pààyàn ni múdó tó pààyàn sọ pébì sára tó yíwọ̀n àjòyè náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn wulẹ̀ kú torí pé dandan ni kú lórí ayé ẹ̀dá àkọọ́lẹ̀ ti dúró kí àwọn fẹ́ rò bẹ́ẹ̀ ó jọ. àkọọ́lẹ̀ ti dúró lóòótọ́ ṣùgbọ́n kàyéfì ńlá ni ọ̀rọ̀ yìí o in fact mi ò mọ ọ̀nà tá a fẹ́ bá yàrá já nínú ìlú yìí olówó la fẹ́ bá yàrá jágan pàápàá. ẹ kí wàá ní àwọn ẹbí ìyá rẹ sọ fún ọ pé àwọn ó ṣe báyìí. nǹkan tó sọ fún mi ni pé kí n máa bọ̀ lọ́dọ̀ àwọn lọ́la torí òun fẹ́ kí n lọ sọ́dọ̀ àbúrò bàbá mi mọ́. òtítọ́ ọ̀rọ̀ ni nítorí pé ojú làlá kan fi ń ṣọrí àmọ́ àwọn alálẹ̀ lóye wọ́n á dúró tiẹ̀ àwọn tó ní ilé ayé tó tẹ ìlú ìdó wọn á dúró tì yín ṣùgbọ́n àwọn ọmọ bọ́bá gún àgbọn pàápàá ọ̀ràn wá sí yín. wọ́n ní ká kí yín ká ṣe yín pẹ̀lẹ́ ká sọ fún yín pé kẹ́ máa ronú wọn ẹ̀yin bàbá dá lágbára lọ ẹ máa ronú wọn. kí la fẹ́ ṣe láti gbà fọlọ́hún. kò sí ṣíṣe bẹ́ẹ̀ tẹ̀ gbà fọlọ́hún ìgbà tẹ́ni mọ́lọ́hún kẹ́ nà án ẹ má gbà fọlọ́hún náà ni ẹ nínú lọ́wọ́ àṣírí tóun lọ lọ́wọ́ ọba. ẹ ṣé mo dúpẹ́ ẹ bá mi kí wọn ó dìgbà kan náà. ẹ bá gbọ́. gẹ́gẹ́ bí oyè táwa jẹ nínú ìlú yìí àti pààlù agbófinrin ni o ká gbọ́n bí ká gbọ́ lọ́hùn ká fi túlù sí i etí mi kún gbòòrò lórí pé ọba wa wàjà àsìwọ́ bá mi fi sórí àpèrè àwọn ọ̀dọ́ ìlú ń sọ̀rọ̀ bá a bá wá jókòó tẹ̀tẹ̀rẹ̀ bá a ti jókòó yìí tó di pé àwọn ọ̀dọ́ ìlú ń wọnú àfọwọ́ bá wa pé tó ẹ wá nǹkan ṣe sí ẹ wá nǹkan sí à ń tẹ́bọ̀ nu o èmi wá fẹ́ mú àbàpọ̀ wá fún wa ẹ ẹ sì jẹ́ ká pe olúwago kó wá dáfá bí ọba mi náà ni ó jẹ kó wá dáfá ìdílé tí ọba bá tún ká fi sórí àpèrè ká sì mẹ́jọ́gún àbí báwo ni. àṣepa ọ̀rọ̀ onílàákàyè ló sọ. ó ah, ṣe ìyàlódé. èmi náà ti ń wo nítorí pé wọ́n ní tọ́ba kan bá wàjà ọba mi náà ṣàlà máa fi sórí àpèrè. bẹ́ẹ̀ni àpèrè yìí dẹ̀ ti ń pẹ́ jù ṣe é rántí ìtí ó wàjà tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí fúngbà tá a pẹ́ lórí ìwínkíwín èsì kí èsì má bá wa. ẹ wo tẹ́ bá mọ gbogbo nǹkan táwọn aráàlú ń sọ. So wípé àwọn olóyè à ní nǹkan kan tá a fẹ́ ṣe sí ju ká jókòó báyìí kárọ̀ọ̀sẹ̀ ṣé bá a ṣe máa máa wà pèrèrè tí ò ní sọ́ba ń bẹ̀ wọ́n dẹ̀ ní ìlú tí ò sọ́ba ìlú àwọn ò lè fara rọ. ẹ jẹ́ ká lè tẹ̀ wá nǹkan ṣe sí o. bí ìbá faramọ̀ ká pe olúwawo kó dífá kó jẹ́ ká mọ ẹni sí oyè máa tọ́ sí ká dẹ̀ mọ́ ká fi sórí àpèrè èmi ìbá ní nǹkan tó kù ká tó yẹ ká ṣe nìyẹn gbogbo ìtàn ìjókòó yìí kò rán o alóde àṣìpa hm? ẹkú làákàyè ṣe rí gbàrà tá a bá kúrò nípàdé hm. màá kọ́kọ́ lọ sọ́dọ̀ àwọn afọbajẹ ah. bí n bá ilé kúrò lọ́dọ̀ àwọn afọbajẹ màá gbọ́dọ̀ awúdáfá lọ kó wá sáàfin kó wá gbé fájọlẹ̀ kámẹ́ńtọ́ bá kàn kámẹ́ńtọ́ sí. àbí. ẹ̀dùn ọ̀nà wíwọ tẹ̀sán pátápátá kò fi ibì kan dùn mọ́ mi rárá ẹ jọ olúwa wo àbí kí lẹ pètè tó ń pètè fẹ́ dífá àbí tẹ̀tí fẹ́ pèkà tó dífá ẹ̀jẹ̀ ifá akíla tó ń dá ifá akíla tó fẹ́ dá. ká mọ̀ dífá ká tó fọ́ bàjẹ́. ìdálù máa lò ṣèlú. ẹ mọ̀ mọ̀ ẹ bá lè ṣe ń sọ̀rọ̀ báyìí nígbà tó jẹ́ pé ẹ fi jẹ́ kábíyèsí tó kú sí pèbí àbí ṣé bí kan ni wọ́n àbí ìdílé kankan ni wọn ṣé ẹni tó kú sí pèbí yẹn kò ní mọ̀lẹ́bí kankan tá a tún lè sọ pé nínú mọ̀lẹ́bí yẹn ká tún lọ mú èèyàn kan kẹ́ ẹ máa wá wò <clears throat> Adéjàre tó kú sí pèbí ó mú mi jáde nígbà tó fẹ́ joyè èmi dẹ́ sọ láti bẹ̀rẹ̀ pé tá a bá folóṣì ìjọba tí ó ti yé yín òṣì náà ló máa tàlùkù tí ó ti yé tí a bá sọ pé ẹ tó ń dífá gan tí a bá ẹ tó ń dífá yìí o olóṣì lòun náà ebi apáfá ebi apọ̀pẹ̀lẹ̀ ó mú mi jáde ó dẹ̀ mú mi dọ́dọ̀ àbúrò ẹ̀ àbúrò ẹ̀ yẹn lówó lọ́wọ́ dáadáa tá a bá fún lówó jọba ìdògùn àṣekínni arojú aráyè kò ní ṣe máa sọ pé àwọn kan ń bọ̀ kó tó ní ẹ táwọn kan ò bá dé owó kankan ò ní ṣeé ṣe ẹ wá ń sọ pé kínní báyìí ẹ ti wà ń lé Adékúnlé èmi mọ̀ dáadáa gbogbo báyìí sọ pé àṣekínní náà òun náà ni Adéjàre fẹ̀yìntì kí ló dé tá a mọ̀ Adékúnlé yẹn káfọ Adékúnlé yẹn jẹ kábíyèsí ìlú wa àti wáṣẹ sọ pé àfẹ dífá àdífá tá a bá dífá náà tá a gbé fájọ ọlẹ náà àti wàá mú lóṣì kan òṣì ló pa adéjàre kú sínú pèbí o ìrònú ló pa kú sínú pèbí tẹ́ bá mọ́ o ẹ wá ń sọ pé kinní kan kíkí la tí ó máa dara láàmú fún. ọ̀tún bí wọn bá sí ọgbọ́ wọn ò jẹ́ pé ifá ló mú ìdílé wọn láti jẹ ọba bí ọba kan bá wá wàjà nínú ìdílé wọn tí kì í ṣe pé ó ti lo àsìkò wọn tán bá a bá wá fi àbúrò rọ́pò ẹ̀gbọ́n kó sí tó àbí ṣé bó ṣe ń ṣe nìyẹn. Ah, ah, ah, báwo náà ṣe ń ṣe báwo náà ṣe ń ṣe ìyálóde. ẹ̀yin ọ̀tún lèmi wà olóyè ọ̀tún àjọ máa débẹ̀ ni o bára sábà kúrò bí àjọ ń lè. Hmm. òbí olóyè òsì kò lè jẹ́ wọ nìkan èmi ìwọ àti àṣípàlà ń lọ ìyálóde nìkan ni ò ní tẹ̀lé wa. kò ń ṣàràyàn torí mi ò bá ń jẹ jẹkújẹ mo mọ̀ pé jẹkújẹ owó tẹ̀ tí tẹ̀ ti gbọ́ yẹn báyìí ṣe lè ti yín ti nà tí gbogbo ara yín ti tó ti ń wá rìrìrì ẹ lọ gbowó tẹ̀ fẹ́ wá gbà. ẹjọ ẹjọ ẹjọ gbogbo ìta àjọ ra wa lẹ́nu gbogbo ìta àjọ ra wa lẹ́nu lé lórí ṣé ẹni tá a fẹ́ lọ bá gan kí ló sọ fún wa kó ti gbà bó bá lóun ò ṣe ń kọ́. ìyálóde. ẹ jágbe yòókù o tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti fẹ́ máa ń yàtọ̀ ní kẹ́kẹ́ máa wò. ìṣẹ́jú mi báyìí ni ó máa ṣe ṣe lọ́dà. àṣepa. kí ni sùnmọ̀ pélé kí ló ṣẹlẹ̀ náà ṣé torí mo ti fún yín níyì pẹ̀lú ogun àpọ́nlé tí mò ń fún yín nǹkan tó dẹ̀ kan tẹ́ fẹ́ wá ṣe fún mi ni pé àpọ́nlé yẹn ti pọ̀ jù ẹ fẹ́ jẹ́ kí n ṣọ́kú mọ́ yín lójú àbí kò rí bẹ́ẹ̀. ó ti rí bẹ́ẹ̀. a jẹ́ kẹ́ wípé agbẹ́tì àgbétì ó ní adìyẹ gbégi eléra kò sí nǹkan tẹ̀lé fẹ́mi ṣe o. ọmọọba. ó ti yé mi. ẹ ọmọọba gbogbo àná la fẹnu kò pé oyè aláyélúwà ọba àlùwáyé ìwọ náà ló tọ́ sí i kò sẹ́ni tó jẹ́ rokúrò ẹ. ó ti yé mi bí gbogbo ayé ṣe panu pọ̀ wípé kí wọ́n pa mí yẹn bẹ́ẹ̀ lọ ṣe máa panu pọ̀ wípé kọ́ yanjú ẹ̀yìn náà. Ah, olóyè rẹ̀ ọ̀tún ìlú dọ̀tún ilẹ̀kẹ̀ lọ́tún ìlẹ̀kẹ̀ lọ tí wọ́n jẹ́ kó yọ̀lẹ̀kẹ̀ kúrò sí kan sọ fún mi kó lóye ni tí bá yọ̀lẹ̀kẹ̀ kúrò kárí korofo ló wà. ọmọ ọdún ló wà fi wọ́. sẹ́yìn rò pé olóyè kan lẹ́yìn ni. àṣìpà. àṣìpà kí ni tí bá yọ ìlẹ̀kẹ̀ ọrùn yín ah. tí bá já kúlukúlu àṣìá wà lọ́tọ̀ pa á wà lọ́tọ̀ ni ah. fúnra ara yín lè máa wá sí àti pakẹ́ lè fi jọ yẹn papọ̀. ìlẹ̀kẹ̀ òye ni. èmi lẹ̀ ń ronú wípé kí n kú ẹ bẹ́ẹ̀ gbogbo àwa tó orí tá a dóko yìí àbíamọ làwa náà a sì bímọ báwọn ọmọ wa ò tó ẹ náà ló fi dùn wọn bá rò ẹ gẹ́gẹ́ bí ara wa lórí àwọn ọmọ wa òun náà ní kó rí fún wa. ti ah. gbogbo ẹbí yẹn bẹ́ẹ̀ máa rí ṣé pẹ̀lẹ́ yìí gbogbo bá rò sí mi ọmọ yín lọ́la eh, òtítọ́ la mọ̀ pàdéjàre kú sínú pèbí a sì mọ̀ pé ronúkú ni ọ̀tún tún wá ń jẹ́ kó yé wa pé àìlówó lọ́ọ̀ rẹ̀ pẹ̀lú nǹkan tó ṣe kú pa. bẹ́ẹ̀ni. ìwọ kẹdẹrin ọlọ́run tún kẹ́ ọ owó ń bẹ lọ́ọ̀ rẹ ìrònú sí lọ́rọ̀ rẹ. bí ìṣẹ̀lẹ̀ bá òbí ìṣẹ̀lẹ̀ sí wọn. bẹ́ẹ̀ni báwa dá kínní ìró dákun. pàápàá jùlọ bó ṣe wáyé ọmọdé ìlú àgbà ìlú wọn ní wọn làwọn fẹ́ lórí ipò yìí ìwọ ló fẹ́ lóyè. òṣìṣẹ́ tá a fẹ́ ṣe ti jẹ́ ẹ wo káàbíyèsí o káàbíyèsí. hello ọ̀gá ọlọ́pàá ọ̀gá ọlọ́pàá ẹ rà sà ah. yes sà ẹ jọ sà wọ́n wà lé mi báyìí sà wọ́n fẹ́ wá pa mí ni sà wọ́n dọ̀bálẹ̀ lọ́wọ́ ni tẹ́ bá lè dé gbogbo ah. ní kí wọ́n dìde abẹ́ mi sà ẹ wá bá mi arrest wọn ẹ bá mi gé wọn straight ni o lójú sí ẹjọ́ má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ ọmọ ọba ẹsẹ̀ ọmọ ọba ẹsẹ̀ ẹ má bọ̀ sẹ́ jọ tó wá. Mr. William ṣé o sí ẹ̀ka mi ó yẹ kí ọmọdé bá ti rí mi hundred ni mo wá bí nǹkan ni mo wá fún yín láti àwọn. tó fifty million. fifty million. yes fifty million. fifty million. so ẹ fún wa details. ok màá fọwọ́ picture àti the ẹ̀ sórí fún ẹ. ṣe ti send ẹ. Senator Bọ́lájí. ṣé mo wọ́n ni. fi ọwọ́ ọlá fọ ikùn mú tipẹ́ àmọ́ inú chairman máa dùn bàbá lè ṣiṣẹ́ yìí tó yẹ pé chairman ti ń wá lọ́jọ́ tó ti pẹ́. that's good that's good. Mr. Williams mo ṣí ọ̀pọ̀ ẹ ti mọ pàṣẹ wa. ah mo mọ. fine ẹ ti mọ̀ pé seventy thirty yes mo mọ as usual ayé máa ṣe tẹ́lẹ̀ náà ni èmi ni mo ní seventy ẹ̀yin lẹ́dẹ̀ẹ́ ní thirty. seventy thirty <laughs> so ẹ̀yin fẹ́ gba seventy àwọn máa gba thirty ẹ̀yin náà ẹ sọ fúnra yín lẹ́ẹ̀kọ́ ẹni iṣẹ́ ńlá ni kì í ṣe nǹkan táwọn ọmọ kékeré pẹ́pẹ́pẹ́ lè ṣe wọ́n dẹ̀ ní èèyàn ńlá ló ṣe ohun ńlá ẹ ti mọ̀ páwa là tó ṣe ẹ ṣe wá gbé fún wa my brother if na joke make e stop am seventy for us thirty for you deal or no. tó bá jẹ́ pé yẹn ni ẹja ṣe ní sixty forty. Mr. Williams tí ẹ bá ti lè ṣe ní seventy thirty abẹ́ta kẹgbẹ́sẹ̀ ń fẹ́ lómi so it's a no deal. ẹ jọ̀ọ́ tójú bá yọjú ẹ má jẹ́ kó ń yẹ ọ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. lójú rárá o. mami ẹ ń stress ara yín o tó lójú yín tí mò ń wò yìí kò tiẹ̀ dàbí mo ṣe feeling last time. mo kò sí kankan tó ṣe mí bọ̀ mi kò ní sun sleep lálẹ́ àná. àwọn òòlù tí mo rà wá fún yín pé kí n máa lò ó kọ́. owó máa ìka fọ̀rọ̀ sílẹ̀ sọ̀rọ̀ orogún kọ́ ló wà nílẹ̀ o báwo lọ́rọ̀ yìí ọkọ ẹ̀. mo kò tí màmí sọ lẹ́yìn ṣé ọ̀rọ̀ òye ló wá wá important àbá àlàáfíà tí yín ló jẹ mí ẹ wo máa fọ̀rọ̀ òye lẹ́ǹtì ẹ. kí ni reason tó fi sọ pé kò kò serious ó ní òun ò jẹ in fact àhẹ àwọn olóyè tó wá sí mi wá ah, bàbá àkọ́kọ́ mi ṣe ní wọn bí ajẹ́ ó disgrace àwọn bóbi tó ẹ pé in fact ojú gan ti èmi. ẹ̀rù ló ń bà á ó mọ̀ pé rọ̀bà ò yí sí ó ní tán máa ń jẹ tẹ́lẹ̀ ẹ̀kùn kán tó lè pè wọ́n lọ́ba alẹ́ ìbá ló ń jẹ́ tó ń jọba ẹ̀rù ló ń bà á àmọ́ ète ni wọ́n máa wá lò ète lóbìnrin máa fi ń nǹkan lọ́wọ́ ọkọ wọ́n ló máa kó sí lórí ọkọ mi jẹ́ ká ṣe báyìí tá a bá ṣe báyìí ayé wa ayé ìwọ náà fúnra rẹ̀ pride ló máa jẹ́ fún wọn náà èmi náà máa lọ títí wọn àpò dànsá kí fèmí náà ẹ ọkọ mi. màmí ẹ mọ̀ pé áńgù tẹ̀tẹ̀ gbé gbà wọlé yẹn mi ò tẹ̀ lórí ọ̀nà ni o wow èmi náà máa wọlé kẹ̀ máa náwọn gáà tí wọn máa tẹ̀lé yìí. of course ah, yes. yóò lórí ọmọ ẹ láìpẹ́ kó tó dáa ẹ ti sáré ronú jù mí lọ. of course. Hmm bí ṣe wá sọ́nsìn èmi náà máa gbé gbèsè lé lórí. Ah, ọkọ mi wàá tún máa lọ bá àwọn olóye ó mọ pé ní tówó bá ṣe tì ilẹ̀ ló ń gbé wàá ṣe wọn lọ́wọ́ kú dúró báyìí tó bá ti jẹ ń máa tì àwọn náà sọ tọrọ. Hmm. Hmm. ìyá olórí hmm, ìyá olórí ah mọ́mí ti imagine jù mí lọ mi ò tí ẹ rò bó ṣe sọ yìí. yes. ṣé kí sáyé lọ fẹ́ẹ́ fi bí ẹ̀kọ́ tí mo ṣe lọ́wọ́ kan. inú ṣàlùkí láti gbà tí mo wọlé látàárọ̀ orí ìkúnlẹ̀ ni mo wà tí mò ń bẹ̀rẹ̀. gbogbo ọ̀rọ̀ tọkọ mi sọ yẹn ó kàn sọ̀rọ̀ ní tiẹ̀ ni ẹ wò ó ṣé kí n tí wàá sọ fún yín gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn báyìí ó ti kò jẹ́. òun náà ló ní kí n wá bá yín pé kí n bẹ̀ yín. òun tó náà òun ṣetán tẹ́lẹ̀ lóun ti ṣetán sí i ẹjọ́ ń tọrọ lẹ́yìn náà mò ń bẹ̀ ju ẹ ṣàánú mi ẹjọ́ jẹ́. ẹ ẹ ẹ wò ó ẹ wò ó bí abánikáwo bí ọmọbìnrin tí ṣe ń sọ̀rọ̀. àṣepa ẹ má sọ kọ́kọ́ wo bí kọ́ bí kí ni kọ́ bí kí ni kí lẹ fẹ́ sọ. ẹ wò ebi òun ló sọ pé òun ò ṣe òun ló tún padà wá bá wa ní ìsìn pé òun ti ṣe sọ́ra ti ṣe ìyàwó rẹ̀ ní òun ní ilẹ̀kùn tó rí ta ohun tó bá so náà ní ẹja tẹ̀. ẹ ẹ wo aṣípa ṣé ẹ sì ń bẹ́ẹ̀ lọ́jọ́ kìíní àná ni tí ò bá ń ṣe pé àfẹsẹ̀ yìí tilẹ̀ ẹ mọ tójú wo bá rí. lóòótọ́ ni ó kọ̀ sáà kí ẹ̀rọ kù kan ti wà mọ́lẹ̀. ọ̀tún ọ̀tún òsìn ẹ bá ṣe sùúrù ẹ aṣípa ẹ̀yin lè lè bá àwọn méjèèjì sọ̀rọ̀ o wọ́n ní tẹ́lẹ̀ bí bá ti mẹ̀bí ẹ̀ kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ ẹ mọ̀ pé látìgbà tó ti dé náà orin pé ká má bínú ká má bínú náà ló ń kọ́ ohun tí ọkọ ẹ̀ sọ pé ara òun ò fẹ́ rí yín òun náà lòdì tó wá wọ́n yàwó ẹ̀ wá pé òun ti fẹ́ rí yín o ẹ wò ó ẹ má yẹ ká sọ pé àwa tá a jẹ́ olóye tá a ti sọ fún aráàlú pé adégún ká tún wá sọ pé adéògùn mọ́ ẹ jẹ́ ká rówó o ẹ jọ torí Ọlọ́run. kò sí òye àkó ẹsẹ̀ lẹ́sẹ̀ àwa sílé yín àwa bá ọkọ ẹ nítòbí nùbí kó wá jẹ kábíyèsí alẹ́ ló wà lúwa yìí ó wá sọ fún wa pé káwa jáde ó kí ọlọ́pàá pé kó wá mú àwa kó pè wá lólè ṣé kò pè wá lólè. kẹ́lẹ̀ máa wo ọmọbìnrin mo mọ̀ pé oògùn nǹkan tó wà àtọ́kọ ẹ̀ sọ òun ló wá sọ dáhùn bẹ́ẹ̀ ni wo bàbá délé wàá sọ fọ́fọ́ ẹ̀ pé kó yọjú sáàfin lọ́la tí ò bá ti yọjú sáàfin lọ́la ẹlòmíì àgórí àpèrè o

bá ṣe ń yọ só òun la ṣe ń yọgbọ́ àbí. kí ni nǹkan tí o lọ ṣe ní rọ́kẹ̀kẹ̀ ṣé gbà tó fẹ́ kúrò nínú ilé ṣé o sọ fẹ́ mi pé rọ́kẹ̀kẹ̀ ló ń lọ ni. kúkú lè dáná ni mo bá lọ. first question nìyẹn o ṣé àwọn fámìlì ẹ àbí àwọn babaláku bàbá ẹ òun ni fámìlì wọn wà ní rọ́kẹ̀kẹ̀ ni àbí tèmi tí mo fẹ́ sílé tí mi ò mọ̀ pé ikú ni mo fẹ́ sílé. kábíyèsí o. àgbà ìtì ẹ̀ orí ẹ̀ dàrú mo béèrè question lọ́wọ́ ẹ̀ ò tí ì dá mi lóò sọ fún mi pé kábíyèsí dádì ẹ̀ ló jáwé oyè lómi lórí mi. aláìlú àwọn máa ṣe báyìí kó lè dàgbọ́. mo mo mo mo jẹ́ kí eléyìí jẹ́ first and the last time for ní ayé tó bá ń fà pé mi ní kábíyèsí àbíkí rẹ̀ listen tó bá jẹ́ pé mi mọ̀ pé olórí burúkú àlùbá ilẹ̀ rẹ̀ bá ti mú nǹkan tí màá ṣe fún ẹ ṣé dandan náà fi ń jẹ ọba ni mo ní mi ò ní interest nínú ọba jíjẹ ìwọ lọ ń bẹ̀bẹ̀ on behalf of èmi tí mo ní mi ò ní tẹ̀sán lọ bẹ̀bẹ̀ kí ni tiẹ̀ kí ni tiẹ̀ tá a ní wọ́ tó lọ bẹ̀bẹ̀ náà kí ló ṣẹlẹ̀. wọ́n ní mo pàṣẹ bó ṣe wọ̀ ẹ́ ni. mo rò kórìí ẹ dàrú pẹ̀lú olórí wèrè tó ló fẹ́ gẹ̀yìn orí ẹ ti dàrú àbí pẹ̀lú olórí òsì tó fẹ́ gẹ̀yìn sórí olórí tó fẹ́ gẹ̀yìn ìyẹn máa wà lọ́tọ̀ burúkú ó máa wà lọ́tọ̀ tó bá jọyìn olórí àti burúkú standard olórí burúkú ló máa padà dé tó bá bí ẹ̀dá jẹ́ kí n tún rí ẹ ní rọ́kẹ̀kẹ̀ wòran wòran ó lọ́ra gáwọn jọ o ti ń pèpè alẹ́ olórí máa dáná sun gbogbo gáwọn ẹ. wọ́n máa wà lẹ́kẹ̀ sọ̀rọ̀ àjọkọ̀ lórí mi. ẹ my dear kó lè dáná ní. àfa àsàlọ́ má lè kan sà. aleykum salaam wa rahmatulah wa barakatuh ìyá wa ó tó ọjọ́ mẹ́ta tí mo rí yín. Ah, ìjọ kan pẹ̀lú. àtijọ́ àti mú náà làbá kàkiri tún dèké yìí wá. ìbá ah, má jẹ́ kó rí bẹ́ẹ̀ ṣe rí kò sí tá a fẹ́ jẹ tí kì í ṣe pé ọlọ́run yóò ṣe fún wa. iyùn ò wá ní ká wá fọlọ́run lẹ̀ nítorí pé tá a bá lọ tá a bá bọ̀ lọ́nà là á padà sí ẹ̀lẹ́ ọlọ́run pẹ̀lú wa. aláwọ̀ mi. ẹ jẹ́ ká ṣe àtúnṣe sápá bẹ̀rù. ẹ dákun ẹ ìyàwó tó jókòó yìí mi ò rò pé mo fi bẹ́ẹ̀ mọ. Ah, àfà ọmọ yìí rèé. Bisola yín. Allahu Akbar. tá gbà bá wà. <laughs> Ah, Yorùbá ní ọlọ́run má kọ̀ ọgọ́lọ́mọ. Ah, ah, ojú ò lè tì. Ẹ́ eh, Bisola rè é. Ọlọ́run kì í ọlọ́run lè fi yín lẹ̀. Ẹ eh, tí ò wá sí. Àfà. Ìfà ló wọlé tọ̀ wá wá. Ìfà. Odidi ìfà ló wọlé wá bá wa wọ́n wá ní ká wá jẹ sàárà àwa lọ́jọ́ wọnú ṣé poná ní ká mú wa ní àbíyọ̀ ìfaláńlá ni o. ẹ irúfà wo àlè. ọba ni o odidi aláyé ló wà ọba. ń wọlé wá bọ́ pé ó bá ṣàgídó bá lóun ò jẹ ṣó yẹ kó rí bí àfa. wọ́n ní kó wá jọba ẹ ó lè má tọ́ sí i ẹ̀jẹ̀ náà ló tọ́ sí yẹn dẹ̀ ti papòdà bó ti tọ́ sóun náà ni ẹ wọ afá ẹ wọ ẹ bá ṣáà tẹ bá mi gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan nítorí máa bá mi ṣe bó ṣe máa jọba yẹn gangan òun ni mo fẹ́ ẹ̀yìn ṣe rí nígbà míì ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ náà lọ́kùnrin àárín tó lọ́ nígbà míì nǹkan kan máa wù yín tó já sí wípé kò ní ṣe yín láǹfààní àwọn kan sọ àtẹ́pẹ́ mi yóò kọ̀ tọ́lọ́ sì mọ̀ pé yóò ṣe wá láǹfààní yóò wá fọ̀ọ̀sì rẹ̀ lé wa lórí ó ṣeé ṣe kó jẹ́ wípé kí ọkọ rẹ ti rí pé ẹ kíní wọn lè ṣòro láǹfààní àfà àǹfààní bẹ́ẹ̀bẹ́ẹ̀ tọ̀tún la máa fi kórè wọlé báyìí èmi fún ara mi ti lálàá mo ti rádé lórí ọkọ ẹ̀ mo ti rí ilẹ̀kẹ̀ lọ́rùn ọmọ mi Ah, àǹfààní rẹpẹtẹ ń bẹ tó bá ṣe ń kán sójú àwa báyìí yóò máa kán símú ẹ̀yìn náà àfa. mo fẹ́ fi alukoran bẹ̀yìn tẹ́ bá ti lè ṣe ah, tọkọ mi jọba mami mo máa pààrọ̀ bíbá fún mi. ló bá tó. nítorí láwọ ni ó láwọ máa ń ṣòro. ẹ̀yin ò lè ẹ á bẹ Ọlọ́run ni. Ah, ẹ ṣe sá. ṣe rí sí àkọ́kọ́ tá a kọ́kọ́ ṣe ni pé a ṣe é sí àárọ̀ lọ́rọ̀ yìí Ọlọ́run ò wà fọwọ́ kan rẹ̀ èyí ni ó wèé gbà fún ara rẹ̀ ni ó pè é mo ti fẹ́ jọba o. Ah, alhamdulilayi o lágbọ̀rọ̀ lẹ́yìn fọ́kọ́ yín balẹ̀ kó nira sí láì ah. ìyànjẹ ọlọ́run ọlọ́run ni ó ṣe fún ara rẹ̀ nítorí pé òun ni alimu kọdírù hmm, ẹ fọ́kọ́ yín balẹ̀ fún ara ní òkú bẹ̀rẹ̀. aláṣẹ igbákejì oríṣà. mọ̀ pé kò pẹ́ táwọn èèyàn fi ń sọ̀rọ̀ lórúkọ pẹ̀lú mo ṣe ń fẹ́ ríra mi mo ti fẹ́ jọ onígbéraga mo ti fẹ́ jọ aláfojúdi mo ti fẹ́ jọ bíi pé ẹni tí wọ́n fi oore lọ tó dẹ̀ kọ́ tó lóun ò fẹ́ tí n bá tiẹ̀ wá fẹ́ oore ọ̀tọ̀ nìyẹn àmọ́ ọ̀nà tí mò ń gbà láti sọ wípé mi ò fẹ́ ó ń jẹ́ ọ̀nà tí kò bójú mu tí kò yẹ ọmọlúwàbí àbí báwo làwọn olóyè ṣe máa wábi tí máa rubbish wọn tó máa embarrass wọn tí máa lé mi ò ṣe mo kàn ń tẹ gbogbo àwọn èèyàn lójúmọ́lẹ̀ tí ò dẹ̀ dá. wọ́n jọ bíi pé mo rí odindi ìlú fún wọ́n jọ bíi pé ọjọ́ iwájú mi ò jẹ mí lógún mo náà ṣe wá àwọn ohun tí mo fẹ́ decide pé. nígbà tó máa lọ bá àwọn olóyè wọn máa jẹ́ kọ́mọ́ lóòótọ́ ó ní nǹkan tí mo rò ẹ̀rù ń bà mí tẹ́lẹ̀ rẹ̀ tó bá dẹ̀ ti sọ pé àwọn máa support mi kò sí wàhálà máa jẹ oyè yẹn máa jọba. Eh, mo ti ah, gbà mo ti gbà máa ṣe. ọkọ mi ló kọrọ náà wà lọ ìwà bọ tó bá máa fi dé palace yẹn bá ìyọ gbogbo ọ lọ máa bá. Ah, ẹlẹ́dàá á sì lọ wà á débẹ̀ láyà tó láàfíà náà òun lóye ẹ̀ máa ti dùn àjẹ́ pẹ̀lẹ́ kí ni kí n gbé wá. mi ò one or two things náà sí. kí tún ni mo rò pọ̀ ọmọ ohun tó ti sọ kalẹ̀ náà ìgbà tó yẹ pé bó ṣe fẹ́ nìyẹn sí èmi náà ti fọwọ́ Oh, torí mo fi pè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n rò kè. bẹ́sẹ̀ wá bí ọba lọ́la olórí láàfin ọba. yín ò gbọdọ̀. àtọ́nílé yín o àtàlejò lọ́mọdé ilé yín lágbàlagbà ilé yín o. àtàgùtọ̀ tí ń bẹ lẹ́yìn lómìnà pẹ̀lú adélébọ̀ kéèrè o kẹ́ẹ̀tẹ́ tí kẹ́ẹ̀gbọ́ o àwọn afọbajẹ́ ìlú wa o wọ́n ní ìwí yín pé lọ́tùnla òde òní orò yóò ké. Okay nyomu yànmù yànmù lálẹ́ o ọmọdé eléyìí ò gbọ́dọ̀ ṣe kí ni kò jáde o wọ́n ni wí fún yín pé bẹ́wúrẹ́ eléyìí bá sọnù kẹ́ o bágùtàn eléyìí bá sọnù o ṣé ń gbọ́ mi o àmọ́ bọ́mọ ènìyàn bá sọnù ẹ mọ̀ Ah. kíní ha yín lẹ́nu. mo wíire àbí mi ò wíire. ọ̀gbẹ́ni ò wíire jàre ò ah, wíire o. ẹ̀yin lẹ mọ̀. èyí tí mo wí o àròrọ mọ àwọn afọbajẹ lọ́rọ̀ mi o. alhamdulillah alhamdulillah rabbil alamin ẹ wò ó ẹ ọwọ́ tèmi kọ́lẹ̀ ẹ ti dúpẹ́ a àtẹ̀yìn àjọmọ́ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni nítorí pé ọlọ́run kàn fi èmi ṣe onísábàbí ni òun gangan lọ́ba oníkádàrá bẹ́ẹ̀ ni àìṣe wá rí ipò tí ọba wà báyìí Mm, torí pé ó ti dọ̀ bàbá òun bẹ́ẹ̀ ni ẹ máa fi àdúrà ràn lọ́wọ́ o ẹ má gbàgbé pé mo sọ fún yín bẹ́ẹ̀ ẹ máa ṣe àdúrà tó pọ̀ ẹ sì máa ṣe sàárà tágbára yín bá wá ka ẹ lè fa àwẹ̀ kún yóò jẹ́ kó yá bẹ́ẹ̀ ni ẹ á jọ dúpẹ́ délẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run wàlá hàwùlà wàlá kùwàtà ilà abilà àríyànlá àti tọ́ ó dàbọ̀ ẹ ṣeun. ẹ fa. náà ẹ ǹlẹ́ ẹ ẹ má bínú. àwọn tí mò ń bá sọ̀rọ̀ yìí lára àwọn tí wọ́n máa ń bẹ̀ wá sí ọlọ́run ni lórí ti ọba wa yìí náà ni ṣé ẹ mọ̀ pé kò tọ́ba wà báyìí àfi ká máa fàdúrà ràn lọ́wọ́ mm, ọlọ́run sì jẹ́ kó ṣàṣeyọrí ìgbà rẹ̀ yóò sì tù gbogbo wa lára ẹ ṣé àfa adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pẹ̀lú ọba aláyélúwà tó ṣẹ̀gun orí oyè ọkọ oníbàárà mi ni ẹ wo àfa kókó kan tó gbé mi wá síbí báyìí àfa o ọkọ mi ti dẹrù ní síta ó ti lé mi jáde. àwòsùn lè la ẹ̀. bó ṣe máa wá padà sọ́dọ̀ ọkọ mi báyìí òun mo ṣe wá àáfàá ẹ gbà mí. ẹ wo ẹ̀yin náà mọ̀ pé nǹkan tí ń bẹ ńlẹ̀ yìí èyí tẹ́ ẹ fà ló pọ̀ jù ń bẹ bẹ́ẹ̀ ni mi ò ṣàjèjì yín àtọkọ yín. lọ́nà wo àfà. obìnrin tí o bá fẹ́ kí inú yóò dùn tó fẹ́ káàárín òun àtọkọ wọn máa dán mọ́rán òun náà ni yóò ṣe àtọ̀nà rẹ̀. tóbìnrin bá wà tí ò bá ṣe àpọ́nlé fún ọkọ rẹ̀ ó ń ta àlùbáríkà àwọn ọmọ rẹ̀ dànù ni kò dá rárá ẹ pàdé ọkùnrin níta ẹ kì dáadáa ẹ ṣàpọ́nlé rẹ̀ ṣùgbọ́n ọkọ yín tó fẹ́ yín sínú ilé kódà ẹ fẹ́ ẹ lè mọ fi gbágun lórí eléyìí ò dáfa ọkọ yín tó ṣẹ̀tọ́ lórí yín tó fi mú yín wọlé òun náà ní àwọn ẹ̀tọ́ kan lórí yín ẹ ní ẹ̀tọ́ tẹ́ gbọ́dọ̀ ṣe fún padà gẹ́gẹ́ bí ìyàwó ẹ fi ara yín sí abẹ́ ẹ àṣì ọkọ yín ni kódà kẹ́ ẹ lówó jùlọ lópin ìgbà tó jẹ́ pé òun lọkọ tó fẹ́ yín sílé ẹ sọ̀rẹ́ńdà ara yín ni ẹ sọ̀mìtì ara yín sábẹ́ àkóso rẹ̀ nítorí pé àlùkùránì ní àrìjálón kọ̀wámúná alànìsà àwọn ọkùnrin la fi ṣe olórí la fi ṣe òpómúléró lórí àwọn obìnrin àsọlọ́hún wàá mọ tí ń sọ ni ọba ọba aláṣọ pé lọ́lọ́hún ó ń sọ ó yọ̀nàna rẹ̀ alukurani sọ́ọ̀là àwọn obìnrin tó ṣe dáadáa nílé ọkọ ó ròyìn wọn àwọn obìnrin tí ò ṣe dáadáa ó ròyìn wọn tá a bá wọnú alukurani alukurani orí ìkẹrìndínláàádọ́rin Quran chapter sixty six láti ẹsẹ̀ kẹwàá dé kejìlá ọ̀rọ̀ ẹ̀yin obìnrin ló sọ ń bẹ̀ àwọn tó ṣe dáadáa àtàwọn tí wọ́n ṣe dáadáa ẹ wo ẹ lọ tún àníyàn yín ṣe kẹ́ ẹ sì yí ìwà yín padà ṣe ti gbọ́. mo ti gbọ́ àfà èmi náà lọ máa ṣe àtúnṣe ṣé bí mi ṣe máa padà sí ilé ẹ̀ tí máa padà tí máa kẹ́rù mi padà báyìí ọ̀nà owó lè fẹ́ bá mi gbé gbà. Hmm, eléyìí ò le pẹ̀lú ògo ọlọ́run tá a bá ti ń kírun ṣubú ìtàn láàárọ̀ ọ̀la màá kàn yín lára lẹ́yìn. àárọ̀ ọ̀la. bẹ́ẹ̀ inshallah. àfáà yìí máa wá sọ́dọ̀ wọn láàárọ̀. Adékúnlé o ah! o ti wá dépò bá ní ìsinyìí o orí da ìtùtù àṣekágbá rẹ̀ láfẹ́ yá ṣe fún ẹ̀ báyìí o. Adékúnlé músẹ́ kò mọ̀ pa abẹ́ tá a fi fárí gúnugún òun náà la fi jọ gẹ̀gẹ̀ àkàlà àgbò abẹ́ yìí náà la fi gé kọ́nàkọ́nàkọ́nà kò ní dorí ojú dẹrẹ́ ṣe kábẹ́ padà wá kú o torí ajé kò mú wa ajé fárẹ̀sà kò mú wa ajé fárẹ̀gún àga kò mú wa tó ibà ba, ba, akọ́dayébà akọ́dayébà akọ́dayébà ọbẹ̀ dúdú ọ̀kọ̀dọ́rùn mi làbà ìfáyọ́mi ọbẹ̀ dúdú ibà nítorí kíni mo kọ́ ń mo kọ́ fà mo kọ́ lu mo ró nítorí agbọ́lagbadé agbọ́lagbadé agbọ́dẹ̀dẹ̀gbayì agbọ́dẹ̀dẹ̀gbayì oṣù wọn kì í jọ ṣe àjẹ́ wọn kì í jọ̀bọ̀ akọ́dayébà ìyá mi àbẹ̀ ní ti jẹ́gun tẹ̀ ní mọ́kẹ́ ah, Adékúnlé ah, ah, Adékúnlé Adékúnlé irọ́ irọ́ pátáyẹ̀kọ̀. Adékúnlé o. Pàtàyà ah, pàtàpàtà la tẹsẹ̀ nọ. Ewọ. Pàtàyà kú. Ewọ. Pàtàpàtà la tẹsẹ̀ nọ. Ewọ. Ajamu adìyẹ kú. Ewọ. Kìnìyà kú dànù lórí tẹ́lẹ̀. Ewọ. Ewọ. Eri jọ yẹ. Lákìrì mọ́tò mọ́tò lọ́wọ́. Lákìrì mọ́tò mọ́tò lọ́wọ́. fọlọ́run bá bẹ̀yìn ẹ ti ẹ ti ẹ ti ń ṣiṣẹ́ ju èmi kan èmi tí mo gbéṣẹ́ fún yín gan lọ ẹ dè má ṣe kọjá àyè yín ẹ wo ibi tẹ́ mú mi lọ mi ṣe mọ́ o mi ọkọ mi ò joyè mọ́ a jẹ nǹkan kan mọ́ ó pè mí kí n máa wọkọ mi kó wà láyé ju kọ́kọ́ mi joyè kó kú lọ. a kò lè kú olódì ọkọ ẹ lórí èèwọ̀ ni ó ní tó máa jẹ tẹ́lẹ̀ kó tó jẹ ká. bọ́ọ̀ lẹ́yìn ṣe mọ̀ ah ẹ mọ̀ láti mo lá lóore ìmọ́jú ni. alákìlọ́lá o. àdà fún o. mo ń jẹ́ mo lálàyé pé ọkọ mi bó ṣe gbádé ni lórí báyìí ó kú kó kó sí irọ́ irọ́ irọ́ irọ́ kò ní kú lágbára ọlọ́pẹ́ ò lè kú olódì ọkọ ẹ lórí àtìpọ̀ pé ò lè kú ó ní tó máa jẹ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ jọba gbogbo eré tèmi náà dẹ̀ máa sá ó ti di dandan kó jọba adé yẹn gangan lọkọ ẹ máa dé sórí torí pé èmi gan ti pe gbá mo ti pa owó pọ́kọ ọmọ mi ti dọba. màámi màámi ọkọ mi ọkọ mi àbí kí bá ń pè wọn. lẹ́yìn tó gbẹ́nu sọ mi ò bẹ́ẹ̀ wí kò sí nǹkan tá a máa ṣe sí o ó di dandan kó dọba mo ti sọ fún ọmọdé mo sọ fún gbàlagbà pé mo sì dáná ọba ah, kò sí nǹkan tá a máa ṣe sí ó máa jọba ó máa jọba. Ah, ah. ọba ìlú wo nìyẹn. ewu ni mo fi lò ẹ ẹlẹ gbogbo ìlànà fún mi kò get out get out. ìwé lẹ sọ ni. dùn ní sùúrù gbogbo àlàyé tó ń ṣe yóò ṣáà ti yé mi wọ́n gbé ẹ lọ síbo kí ló ẹ fà kí ló ṣe ṣó ṣe ní torí kò yé mi o. ọ̀rọ̀ sórí gbogbo ohun tó ń sọ yìí kò kan iṣẹ́ ti wà tí àwọn ọ̀gá bá ti gbéṣe wọn dé lórí ọ̀rọ̀ transfer kò sí nǹkan tí èèyàn kan lè ṣe sí o ò bá forí ṣe kó fọrùn ṣe tó bá ti fún ẹ ní transfer òun lọ ní o yes i don't really understand them wọ́n ní mi ò deliver pẹ̀lú gbogbo effort mi yìí náà mi ò deliver mi ò deliver kò tí ì yé mi dé sí. ẹ jọ̀ọ́ o deliver o ṣé o fẹ́ o mọ ilé olè o lọ mú ni àbólè o máa ń lẹ kí ni mo rí ok ẹ tẹ̀ tí wọ́n sọ pé ẹ fẹ́ ṣe transfer yẹn nìyẹn Maiduguri Maiduguri Maiduguri ṣé màálù lọ fẹ́ kó lọ máa mú bẹ́ẹ̀ ni àbá àkókò rárá tí ò sẹ́ni tó mọ ibi tó ti wá tí ò sẹ́ni tó mọ ibi tó ń lọ ló ló máa lé kiri kí ló dáa wíwí wá heartless báyìí. in fact i don't really understand at all láti gbọ́ tí mo ti ń bá iṣẹ́ ọlọ́pàá mi bọ̀ mi ò rò pé mo ever tiẹ̀ gbọ́ wípé eh, transfer lọ sí Maiduguri rẹ rárá honestly ètò eh, wa worst pé lórí ọ̀rọ̀ ṣẹ́wà ẹni wípé bó ṣe sọ̀rọ̀ transfer yìí nẹ̀sẹ̀ tó bá decide lọ́kàn ẹ wípé ẹ wo èmi ò lọ fún transfer kankan wọn á ní kò fi ṣe wọn lẹ̀ yes ọ̀rẹ́ wá òbí tí mo bá ṣe dé pẹ̀lú bí mo ti ń bàbọ̀ yìí ṣé àsìkò yìí ni màá wá wò wípé the the next thing tó dẹ̀ kàn ni pé kí n dẹ̀ resign kò possible so Maiduguri <laughs> ti yá náà yẹ kó sì gbọdún fẹ́ ṣe sí yẹn <laughs> ó ga ọ. èmi wọn bí ṣe ń ṣe wá yà kàbá yìí. a fi sùúrù. béèyàn bímọ gan-an wọn máa fẹ́ ní gbé transfer ó yà. Ah, ah. wàá gbé ọmọlẹ̀ ó yá náà nìyẹn. ẹ eh, tàbí kó máa nọ́ọ̀sì ọmọ kó fi ṣẹlẹ̀ ẹ̀ẹ̀kan ah! eh, náà ló máa múnú méjèèjì wọ́n ọ̀rẹ́ a fi sùúrù <laughs> bí iṣẹ́ tiwa ṣe rí nìyẹn ọlọ́wọ́n á kó wa yọ. alfa báwo ni Adékúnlé ń kọ́. Adékúnlé ó hmm. wà ó wà ó wà mo tẹ́ gbọ́dọ̀ gan bọ̀ bóyá sọ̀rọ̀ yẹn ó ń ṣe mí lára bákan. ìyá ẹ lágbára díẹ̀ o it's alright ó ṣe gan ni. ìrùkẹ̀rẹ̀ ní gbọ́mọ Ọ̀rúnmìlà olúwẹ̀rí wọn tí mo ti ṣe bó ṣe ní kí n ṣe o mo ti bọ́ eégún ilé mo ti bò ṣàkùn mi ò wá nítorí ẹni méjì nítorí Adékúnlé ni mo fẹ́ kádékúnlé má nísìnyí àfi tó bá jẹ oyè kádékúnlé bá ń sùn kó máa rádé lórí ẹ̀ tó bá ń jẹun kó máa rádé lórí ẹ̀ tó bá rìn lọ ní títí adé ni kó máa fi lálàá o tí adékúnlé bá kọ̀ jálẹ̀ tó bá lóhùn oníṣẹ́ kó má nísìnyí o torí ní ojúmọ́ kan ẹnìkan ò kí ń bómi ṣọ̀tá ẹnìkan ò kí ń bómi ṣọ̀tá o àfi kí adékúnlé kó gbà láti jẹ ọba olúwẹ̀rí o ìyá mi o tẹ́ ẹ bá ṣe fún mi ó di dandan kí n mọ́pẹ́ wá o mo ti ṣe bó ṣe ní kí n ṣe o ó di dandan kẹ́ ẹ jẹ́ kó rí bí mo ṣe fẹ́ o ẹ ṣeun o màá mọ́pẹ́ wá o màá wá dúpẹ́ o ẹ ṣeun o ìyá mi. olóyè òsì ẹ dúró oníjẹkújẹ awo lẹ́pẹ̀lẹ́ ni èmi ò sí mi kí ìlú ó bàjẹ́ sẹ́ni tẹ́ ẹ fẹ́ yàn sórí àpèrè ṣé fa ló mú ìlú olóyè. babolú awo torí ọ̀rọ̀ yìí làwọn olóyè ṣe gbé mi dìde kán ní kí n wá rí yín. Ah adéjàre tó kú lọ́jọ́ kìíní àná ibo ló kú sí ṣebí inú pèbí náà ló kú sí. ọba kú sí gbèsè àsìkò rẹ̀ tó. ká tún wáá béèrè lọ́wọ́ fa ó tún yẹnu míì fún wa kí yẹn lọ tún kú sínú pèbí. ṣé ifá ló pa adéjàre ṣépè. ẹ wo bàbá ẹ fi gbogbo yẹn lẹ̀ àti yẹn lòmíì àti yẹn adékúnlé adékúnlé tá a dẹ̀ mọ̀ yín ó lówó lọ́wọ́ ká fún yín lówó ewó tí ẹ ń ti yín gan ná ká fún yín lówó kẹ́ ẹ ṣe nǹkan tẹ́ ẹ ní ṣe kí gbogbo ohun tó ń rùn tán lẹ̀ ẹ wá dúró ẹ tún ẹ wá ń sọ nǹkan tí ò bójú mu wọ́n ní ẹ wá jẹ sàárẹ̀ lọ́jọ́ wọnú kí n ti yín gan náà bàbá. ẹ wẹ́ wẹ́ bàbá lóye ìṣẹ̀ṣe ló wà nílẹ̀ yìí nǹkan tá a bá sì pè ní ẹ má jẹ́ ká forí ẹ̀ gbolẹ̀ o àjẹwò ní jẹjẹro àjọmọ̀ báyìí ní jẹjẹmọ èṣì wo ègìrì wo ìwọ̀n abádìjọwò gígùn ní gùn awo tí wá kó sínú awo tí ń ṣèbàjẹ́ o kẹ́ ẹ lọ tẹ́rù ara yín pa. yọ ò ní wọ bẹ̀rẹ̀ iṣẹ́. yàrá ẹ. báwo ṣé wàá fún lórí ìdúró ni. Ọláyélúwà. Orí mi jẹ́ kí n jọba. Ọláyélúwà. Ọba ọba. Ọláyélúwà. Ọláyélúwà. Ọláyélúwà. Ọ̀gá ẹ kúṣẹ́. Ọ̀gá mo fẹ́ rí i. Ẹ kúṣẹ́. Mo fẹ́ bèrè mo fẹ́ bèrè nǹkan lọ́wọ́ yẹn. Ọ̀gá táàkì mọ́tò kọ́ rẹ̀. Ti tirẹ́là ni. Ètìlà. Mm. Dísù wa nù. Ntọ́ bá wa ni kò ráyè ntọ́ bá wa ni kò sọ pé èèyàn máa ń kọ́ṣẹ́ mọ́ṣẹ́ náà ni mm. ó tiẹ̀ ní nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ èèyàn ga ó ń dùn mí lójú ni ẹ̀dùn ṣé tòótọ́ làwọn olúàwọ̀ ni wọ́n làwọn ò ní ṣètùtù fún kábíyèsí àti ìjọba àti pé ẹ̀ẹ́dẹ́túndó ẹ̀dùn náà ṣé ó ṣe dandan kí wọ́n ṣètùtù ni. tó tọ́ ni dandan dẹ̀ ni ṣé wàá mọ̀ pé ìlú tí ọba bá wà náà bá sì tutù ìlú yóò kì í rojú hmm. àwọn olóyè ti parapọ̀ wọ́n láwọn lọ gbé ní fara láti ta tí ó ṣètò fọ́ba tán bá ṣèṣù tán o ọmọ bá gorí oyè ọdọ bá nìyẹn o. <laughs> ọ̀gá ṣé mọ̀ kí mo ṣáwó <laughs> máa jẹ́ kí mọ̀ kí mímú lórúkọ tó ń pe fá Taofik lórúkọ tó ń pọ̀ mí là ah. ọ̀gá ẹ wo ẹ wo ẹ wo awo tí mo kọ́ ṣe awo mẹ́tàdínlógún ni mo ṣe ìtí hmm. mo ṣe gbẹ̀yìn inú kìnìún náà ti yọ mí hmm. wọ́n ní nǹkan ọmọkùnrin náà ìfàmì jáde hmm. ọ̀gá nígbà tẹ́ ẹ̀ bá ti pọ́n mi lé gẹ́gẹ́ bí eh, aláwo gidi láàrin ìlú ẹ wọ́n á fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yìí ẹ jọ̀ọ́ kí ló wáá de tó jí tí àwọn aláwo tó kù tó fi wá fẹ́ ṣe ètùtù fún kábíyèsí. awitaláìwí oníwọ̀n sọ mẹ́rìndínlógún irú ẹ̀ nísì láyé jọ̀hún irú ẹ̀ ọ̀nà sọ mẹ́rìndínlógún tá ló ń jẹ́rù ẹ̀ àbáyé ti bàjẹ́ báyìí bàá bàjẹ́ ni wàá padà tí di mẹkáníìkì òní awo ni ẹ ara tá à ń sọ náà ni tòjọ lọ tó bá gbó fún nísìn tán ni wàá ṣe ètùtù ò ní ṣe. wọn ò bí mi rè tí ìbáṣe kí máa kú máa ṣe ṣe oògùn lákàyè ni. bẹ́ẹ̀ náà ni dúró dé ti máa gbàdúrà kó lóun jẹ́ kárí ti wá sí lásìkò ọba yìí ni. ìyẹn lè kó kó fẹlẹ yẹ kó tó máa lọ ṣe wọn kó tó máa fi yẹn dá mi dúró kọ́rọ̀ gidi tiẹ̀ bá wà. ọ̀gá àwọn ọlọ́pàá. park ẹsẹ̀ ìṣù park. ọ̀gá àwọn olè máa sá lọ. shut up ó jẹ́ ń sáré òun sáré ṣé bó ṣe ń lé olè nìyẹn ṣé tó bá bá olè náà tán ṣé rúbọ tó fi ń pa olè ni wọ́n ní dání ṣé bọ́n olúwa lè pa olè ni ah, ọ̀dẹ̀ ẹ wò ẹ wò bí tá a dé yìí èmi ní suggestion kan gbogbo aláníyàwó ńlẹ̀ náà ta lọ́mọ ńlẹ̀ ta dẹ̀ ní láti return fún tá lálẹ́ ẹ wò ó èmi bá suggest pé kẹ́ ẹ jẹ́ ká padà sí t junction wa àwọn ọlọ́kadà àwọn ọlọ́run ò lè fún wa lówó mọ̀ náà gbogbo fifty naira hundred naira tá ń gbà tá a bá papọ̀ oníye tó ń jẹ́ lóṣù náà àbí ṣé kò ju sálárì tiẹ̀ lọ ni ẹ̀hẹ́n ẹ jẹ́ ká padà sí t junction wa oníye tá à ń make ń bẹ̀ or what do you think. èmi náà ti ń wo náà tẹ́lẹ̀ bọ̀ mi kò fẹ́ wà tó fọ ọdún káwá junction yẹn gan ó bẹ́tà sá. ẹ̀hẹ́n good ẹ̀hẹ́n kí ló ṣe wọ́n tó ń rojú pọ̀. rárá sá mo support ẹ. ẹ̀hẹ́n you better be good of you so ẹ jẹ́ ká padà sí tí junction wa ó ní iye tá a máa make do you understand wọ́n ní màjà masala máa kíkanjú akíkanjú tó bá mọ̀jà tí ò bá mọ̀sà irú wọn máa ń padà bógun lọ ni àbí ṣé wọ́n fẹ́ bógun lọ ni. Ah, ọ̀gá rárá ogun bá wo. Ah, ah. torí pé ọmọ ọ̀dọ́ náà fọgbọ́n ṣe é ṣe ti gbọ́ ẹ jẹ́ ká rárá padà sí tí junction wa ká máa lọ gba owó wa díẹ̀díẹ̀ it's something ọlọ́run ló ń mólè ọ̀dẹ ló ń ṣọdẹ so understand good of you jẹ́ ká padà sí t junction wa okay. it's something ó yá kick. Ah. ṣé ayé ni ṣẹ̀ṣẹ̀ ń ṣe yìí báyìí. sísá mi. kí kọ́mọlúwàbí jáde ńlé látàárọ̀ by this time kó má ti ìwọlé pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ńlùú yìí. ẹ wò wọn á tó dé mo mọ̀ pé wọn ò ní sùn ta ẹ ṣàgbéká máa retí wọn pẹ̀lú gbogbo nǹkan tí ìlú ń sọ yìí kéèyàn jáde ńlé láti àárọ̀ kó má ì tí wọlé nídà yìí ọlọ́ṣẹ̀ tó ń ti ń sún mi o. wọn á di ìgbà tí òṣèlú pọ ẹsẹ̀ ń ṣe kò yẹ kó jọ yín lójú ẹ wo àǹtí mi nípa àwọn olè mẹ́ta tí wọ́n dé sí ìlú tó ń dàlú ìlú iboibo sáwọn ọlọ́pàá orin kọ̀kọ̀ ṣe sáwọn ògbẹ́rù ìrìn pẹ̀lú sáwọn ọlọ́pàá orin kọ̀kọ̀ ṣe sí i. ṣé tọrọ àwọn olè ló fẹ́ sọ. àwọn ọlọ́pàá máa ń gbìyànjú wọ́n máa ń tíráyè àwọn ọlọ́pàá wá ń tíráyè yẹ́dìyẹ́ làágùn ìyẹn ni ò jẹ́ wọn mọ̀ ká má máa sọ irinṣẹ́ mélòó gan làwọn ìjọba ń kó fún wọn tó fi fẹ́ lọ kojú olè àwọn olè tẹ́ pé nǹkan tó wà lọ́wọ́ wọn ah, àbúrò mi mo wíṣì kó jẹ́ wọ kí wọn náà lọ kojú olè kó mọ̀ bóyá ń rí. ìyẹ́ wọn wo ni ò jẹ́ ká mọ̀ sáwọn náà ti mọ oúnjẹ tó fẹ́ gbà kọ́ tó gbà ni. ó kì í ṣe ikú náà lọ gbà. ẹ tó bá ti gba tí èèyàn ti gbà náà kí ló tún bẹ̀rù kú fún ṣé káyọ̀ ní àwọn káwọn aráàlú ni kó wá kó wá gbófo ni kó má fi mú aṣòfò ẹ wò wọ́n ti gbà wọ́n ti gbà náà nìyẹn. alọ́rọ̀ ẹnu ẹ ò dáa bó ṣe rí lọ́rọ̀ ẹnu ẹ ṣe rí bẹ́ẹ̀ mi ṣe wà kémi èmi lèmi jọ́lọ́pàá o nǹkan tíjọba bá kó fún mi kọ́ ni máa lò eh. kémi wá lọ kojú olè kémi wá kú. àǹtí mi ẹni bá kú fún ìjọba ó kàn kú ni. kásòótọ́ ẹ ti eh. gbàṣẹ yẹn ti gbàṣẹ yẹn náà ẹ lè kọ́ kú bójú ẹ̀yin náà ni bọ́jẹ́ kú náà ni ah, ìsọ̀rọ̀ ńlá ni ẹ wò ẹ lọ sí. òkè tó bá jẹ́ mi náà kémi náà kú. mi ò sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ̀gbọ́n mi ló ṣe kókó ẹ pè wọ́n. mo kúkú ti ń pe nọ́mbà ẹ̀ látàrọ̀ òun lílé mo ti pèpèpè kò lọ bóyá kíwọ náà tún tún àyè lórí fóònù. kémi pé wọn Eh. mo fẹ́ lọ máa bu nínú ìdò kí n máa dà sínú apẹ̀rẹ̀ ni ẹ wà tí mo ṣe eré fún tèmi ló bá wọn kọ́ sùn ta. alọ́rọ̀ ẹnu ò da ò da. ọ́fíìsì Ibrahim. yes sir. mo gbọ́ pé ẹ̀rí ọ̀hún dára ẹ̀mú. ọ̀gá àárín wọn mú hmm. in fact a gbìyànjú gbogbo agbára wa ẹ wo hmm. látijọ́ tí mo ti ń ṣiṣẹ́ ọlọ́pàá yìí ní ìdúró ẹ̀rí àfi bí àfẹ́rì bí ọ̀fẹ́ lọ́lò ah. wọ́n sáré gan-an. àfẹ́rì bẹ́ẹ̀ ni ọ̀gá kí ni kan ti ń ṣe fún wa. Ah, ọ̀gá èmi tí ìlú ẹ̀rọ ó yẹ mi náà lẹ́nu o yà mí lẹ́nu. o yà lẹ́nu níwọ̀n ah, tí mo ti fọkàn sí pé tẹ́ bá ti ṣe tẹ́ fẹ́ lọ ṣe yẹ pẹ́sọ̀n fẹ́ lọ ṣe yẹ ẹ gbọ́dọ̀ rán wọn táwọn gbìyànjú gbọ́dọ̀ rán wọn o wá dé ìsìn o wá sọ pé afẹ́ ṣe ẹ ọ̀fíìsà Ibrahim mo gbọ́ pé ọkọ̀ gbogbo fún ẹ pásínálì ló dá dírẹ́fà yẹn dó tó ń sọ fún mi pé kó má tẹ̀lé ẹ̀mí òun kí wọ́n dẹ̀ páàkì ẹ̀bẹ̀ sí gbowó lọ́wọ́ mọ́tò tí wọ́n ṣe. ká ló sọ bẹ́ẹ̀. ó ń bí lọ́wọ́ àbí. síbi tọ́rọ̀ dé máa jẹ́wọ́ nǹkan ẹ jọ ẹ pa mí sílé má pa mí síta èmi ní pẹ́ẹ́nì mi na fámìlì mi mi gbọ́dọ̀ kó ń sìn yìí ó máa affect ọmọ ó máa affect ìyàwó ẹ ṣàánú mi ẹ jọ ẹ pa mí sílé má pa mí síta ọ̀dà. <laughs> jọ kí ni ìfẹ́ ṣe pẹ̀lú tó wà lẹ́yìn nípa tó mọ̀ bí torí pé dp tó wà ń da ìbífọ̀ tẹ́lẹ̀ tí ò lè ṣe lórí ọ̀rọ̀ rírì wọ́n ṣe gbé mi wá so wọ́n á sọ fún mi pé ìwọ ni pẹ́ẹ́nì mi na fámìlì àbí ẹ̀kọ́. mo fẹ́ fi dá yín. nísòro nísòro ó ń dọ́rọ́ fẹ́ sọ ó ti dá mi lójú àgbà bàbá pé òun fúnra rẹ̀ ò kápẹ́pù láti ṣiṣẹ́ ọlọ́pàá ó dẹ̀ gbaṣẹ́ ọlọ́pàá ó dẹ̀ ṣe now you are now business ah, ọ̀gá yes. ẹ ṣàánú mi ẹ jọ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ pa mí sílẹ̀ ẹ má pa mí ẹ wo mo fẹ́ fi dá yín lójú o ilé òtún ní ṣẹlẹ̀ mọ́ láéláé ẹ̀dẹ̀ fún mi ní ìṣẹ́jú díẹ̀ ìgbà díẹ̀ ni ṣẹ́ra òun lè a máa mú wọn mi ẹ jọ ẹ ṣàánú mi ẹ má ṣe bẹ́ẹ̀ ọ̀gá bí mo ṣe gbẹ̀sọ̀ lọ́wọ́ rẹ̀ máa write letter How are you? Okay. Master this commissioner. Ẹjọ́ ẹ pa mi sílẹ̀ máa. Àbẹ̀ tó ṣe. Mr. Man, bẹ́tà nàfẹ́. Kábíyèsí. Ọba Ajérọ̀mẹ́rẹ̀. Àwọn olólórí ọba kéréje kéréje tó wà ní wọ́n ń dà ní. Ọba ní kàn fẹ́ wá lórí sí kábíyèsí láti lè wá ṣe kí ni láti lè wá kí ni. Kí lè tẹ́ fi rí wọn? Kábíyèsí, nínú gbogbo àwọn ọba tó wà lágbègbè ọ eh, tó bí ogún àti. mọ́kànlélógún. abẹ́ yín ni wọ́n wà o abẹ́ ìṣàkóso yín ò ní wọ́n wà àwọn ni wọ́n jẹ́ bí olórí fún gbogbo wọn. ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀. kábíyèsí o. kábíyèsí. kábíyèsí o. kábíyèsí o. mo kí yín ẹ kú oríire ọjọ́. ìgbà yín àá mọ̀ sí rere. ìdí tí mo fi wá yín kábíyèsí gbogbo àwa ọba tí a wà lábẹ́ yín gẹ́gẹ́ bí olóyè ṣe sọ èmi ló lórí wọn mo dẹ̀ fẹ́ wá láti wá book appointment pẹ̀lú yín nígbà tí gbogbo a máa wá sọ́dọ̀ yín láti ṣèpàdé pẹ̀lú yín àti pé bí a ṣe lè rìn tí gbogbo àdúgbò wa yìí kí ìdàgbàsókè kó lè wà purpose mo ṣe wà ń bẹ nìyẹn kábíyèsí. fantastic. kábíyèsí ẹ bá mi pàtẹ́wọ́ fún kábíyèsí. You know what? It is very good to have people like you because o tó ṣẹlẹ̀ náà nìyẹn most especially these days if you don't have people that sound upstairs it will be so difficult to develop the society. Yeah irú yín ti wà ń bẹ̀ irú mi ti wà ń bẹ̀ àwọn kọ̀ọ̀kan náà wà tí mo ń rí tí wọ́n sọ ó fọkàn mi balẹ̀ pé àjọ fi ọwọ́ sowọ́pọ̀ mm. láti ṣiṣẹ́ pẹ̀lú gọ́vnà láti lè jẹ́ kí àwọn nǹkan tá a fẹ́ fún àwọn aráàlú wa kò bọ́ sí bí a ṣe fẹ́. àwọn tó sì la yóò fún yín ṣe kábíyèsí. àṣẹ àṣẹ àṣẹ ẹ pẹ̀lẹ́ inú mi dùn gan o tẹ́ ẹ fojú wò mí pé ọmọdé ni mí nítorí pé wọ́n ní gita àfojúre náà. Ah, ah, agbẹni ṣubú ni agbẹni ah, lọ pàápàá. ẹni bá fojú dọba. àbúwá wo kábíyèsí. ẹ káre eh. ẹ káre lákàyè wà ń bẹ ó dẹ hàn pé kàwé òun ló fi jẹ́ kó rí bẹ́ẹ̀ ṣó ti yé yín hmm. ẹ ò ṣe ju bẹ́ẹ̀ ṣe wà lọ èèyàn ti ní pé ẹ jókòó síbi tẹ̀wà àti nìkan jókòó wọn á fààyè yín hàn yín àmọ́ ńgbà tẹ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀ hmm, ẹ káre o ẹ̀yin náà pẹ́ ẹ̀pẹ́ ẹ̀pẹ́ ẹ̀pẹ́ ẹ̀pẹ́ ẹ̀ túbọ̀ dín ńlá sí i ẹ ò mọ̀ mí tẹ́lẹ̀ kó tó di pé mo dórí oyè yìí. bàbá kábíyèsí. really? yes. maybe you know I told you mo sọ pé wọn ò lè dá mi mọ̀ mọ́ wọn ò lè dá mi mọ̀ mọ́ mo pàdé yín ní New York lamẹ́ríkà ní two thousand and ten ní october four ẹ fẹ́ wọnú mọ́ nǹkan èmi fẹ́ jáde mo mọ̀ọ́mọ̀ fẹ́ gbẹ́ gba yín torí mò ń fẹ́ kí a sọ̀rọ̀ mò ń wojú yẹn pé yorùbá ni bọ́n mo ń wò yẹn ń gbójú kúrò mo ń wò yẹn ń gbójú kúrò mo á mọ̀ọ́mọ̀ mo fẹ́ gbẹ́ gba yín bẹ́ẹ̀ ni mo mọ̀ọ́mọ̀ kọlù wọn ni mo mọ̀ọ́mọ̀ kọlù yín bọ̀ èmi ò ní gbàgbé lẹ́tà tún máa mọ́ra jù báyìí lọ nǹkan kan tẹ wá sọ lọ́jọ́ yẹn ìyẹn lẹ sọ tán inú tún bí mi ńgbà tẹ sọ but ó ti di àṣẹ lénìí bí mo ṣe fẹ́ gbé gbá yín báyẹn kan wò mí báyẹn ni ah, kábíyèsí o. kábíyèsí wọ́n sọ bẹ́ẹ̀. wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ máa pe kó wá dàbí pé ọ̀rọ̀ tó sọ ń gbà yẹn olókàdá ṣe so ìgbà tí mi wà lókè tí mi wò wọ́n ní cctv kámẹ́rà mi lókè rà ẹ́ tẹ́ náà béèrè mi ẹ mọ̀ kó a fẹ́ lọ nìkan bá ti gbẹ̀ǹkùlé lọ ó ní mo ṣe ni mo fẹ́ rí wọn. ọ̀rọ̀ tẹ sọ lọ́jọ́ yẹn ṣe wọ́n. ẹ̀kọ́ àtijọ́ mọ́ra wọn rí. bẹ́ẹ̀ ni ẹ pẹ̀lẹ́. kábíyèsí ẹ kú làákàyè a jẹ́ pé atọ́ba tẹ́lẹ̀ kan tó jọba nìyẹn. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. wẹ́ẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àwa náà tún ní ilé ni o ilé àjèjì la wà ń lọ́hùn náà kábíyèsí ẹ rí i pé ojúṣe wa ni eh. láti wá tún ilé tiwa. àmọ́ síbẹ̀síbẹ̀ máa tún fẹ́ gbẹ́gbẹ́ yín o mo yìí máa kọlù yín dáadáa dáadáa ẹ wo kábíyèsí àjọ máa débi tá a lọ àjọ máa débi tá a lọ a di ọ̀dọ̀ gọ́vnọ̀ láìpẹ́ àwúrẹ́ ni máa tún fẹ́ gbẹ́ kọlù yín ẹbí ó ti yẹ yín dáadáa ẹ̀gbẹ́ wà burúkú ẹ̀gbẹ́ wà àmọ́ dáadáa ẹ̀ ni àjọ máa fi gbára wa. yé ọ̀tún o. ọmọ gara wa. àti ah, ẹ̀dùnkẹ́ pé mo bá yín lé. ó sì. olóyè ọ̀tún. ó sì òye a máa rí yín. ká má fi ọ̀rọ̀ sílẹ̀ sọ̀rọ̀ ó láwọn kankan tí mo wá rí yín fún. èmi náà wò náà. ẹjọ́ aláyélúwà mo wá fi sùn yín ẹja wọlé irọ́ ẹja sọ́ńtà mi àkó ń ṣe ohun tá à ń wọlé sọ ọ̀rọ̀ nulẹ̀ àkín sọ́ńtà ọ̀rọ̀ ọ̀tá náà àti gbọ́dọ̀ wọnú ilé lọ kí ni aláyélúwà tó ṣe o gbogbo àwọn ìṣàkọọ́lẹ̀ kéékèèké tá a máa ń gbàǹgbà yẹn àtàwọn ọlẹ̀ tá a máa ń pín tà kò sí kankan tó ń jẹ́ àrígbà mọ́ ẹ sì mọ̀ pé gbogbo àwọn ilé kéékèèké tí mò ń kọ́ káàkiri ibi mo ti ń rówó kọ nìyẹn. olóyè òsì olóyè òsì ṣé nítorí ohun tí ẹ ṣe wá ká mi mọ́ lérè ẹ fi ẹ̀ sọ fún mi pé ẹ̀ ń bọ́ rárá a kàn rí yín lójijì ẹ wo bí ẹ jẹ́ kí n jẹ́ kí n kọ̀ọ̀kan yẹ yín olóyè òsì ẹ àwàsúmọ́ba bíi kaṣọ ọrùn tó ti yé yín àmọ́ oníkálukú ló mọ bó ṣe ń ṣe ìjọba tiẹ̀ kábíyèsí àná ayé àwọn yẹn à ń rí ṣàkọ́lẹ̀ pé à ń jẹ̀jẹ̀ wọ̀mù à ń jẹ gbogbo eléyìí rẹ̀ dé kò rí bẹ́ẹ̀ nìyẹn ẹ mọ̀ pé alákọ̀wé lélẹ̀ alákọ̀wé lásán tó kọ́ ó tún lówó ó kó owó orí oyè ni ó lè gbogbo ẹ wò pé èlò ni gbogbo ó tì kọ́ tá à ń pín kó má jòun lójú kò dẹ̀ fẹ́ má ṣe àwọn kan tó fẹ́ pé ó máa máa borúkọ ara ẹ̀ jẹ́ ló ṣe wò pé òun lè máa ṣe bó bá ṣe wù ú bó ṣe wà yẹn kó tó máa ń fáwọn ẹ sábà kó máa ń há fáwọn aráàlú gbà mí àbẹ́ẹ̀túmọ̀ yẹn. ó ń há wàhálà tún ẹnu ti ń kún yín ṣe rí gbogbo wa lámọ̀ pé ilẹ̀ súnmọ́ kábíyèsí jù o a sì ń fura pàápàá pé kábíyèsí lè ti máa mọ àwọn nǹkan kankan máa fún yín táwọn ò mọ̀ sí ṣé bóun lẹ́yìn ń dán yìí. láàrin gbogbo wa yín lẹ ṣọ́ra jù. ọ̀tẹ̀ bẹ̀rẹ̀ olóyè bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ mo mọ̀ pé tẹ́ wá bá mi sọ yìí kò ṣẹ́yìn nìkan lẹ́ máa ronú àti mo rò pé tí máa jọ sọ láàrin ara yìí kẹtó wá bá mi bẹ́ẹ̀ ni ṣe wá bá mi náà èmi náà wà nílé fún yín o ṣé ẹni jẹ́ kí nǹkan tí ò yé yín kó yé yín kábíyèsí lè mú mi mọ́ra lóòótọ́ kí n máa fún kábíyèsí lámọ̀ràn kí ọ̀gbìn lẹ́yìn kábíyèsí ọ̀tún ló kàn torí mi mo súnmọ́ bí kaṣọ mi sọ lẹ́ǹkan àmọ́ ẹ má máa ronú bẹ́ẹ̀ ṣe ń ronú nǹkan tí mo ní ó tẹ́ mi lọ́rùn tí ilé oge mi o mo dẹ̀ yáyọ ọkàn pẹ̀lú ẹ̀ àti jẹun wá ti nira báyìí o kò sí nǹkan kan tá a máa jẹ ṣó wáá dáa káwọn olóyè máa tọrọ káàkiri ìlú kó tó di pa àmọ́wọ́ lẹ́nu àbí gbogbo àwọn létà akọ́kù ká gbogbo ẹ̀ tí ká má kọ mọ́. o ti gbọ́ ní tẹ̀sán kí n ṣe àbàkábí sọ̀rọ̀ lọ́rọ̀ kan àbí òun lẹ́yìn kẹ́dẹ̀rẹ́ gbogbo ìtẹ́yìn ṣe káàkiri kò sí ìtẹ́ ìṣíwẹ̀ gbogbo ẹ̀ lẹ́ ń ṣe lọ ibo lẹ ti ń rówó. mo ti gbọ́ olóyè òsì ṣé jàrá fẹ́ bára wa jà ni kò yẹ kó le tó báyìí. ó kàn jọ bí ìjà ni ojú mi ló le o. agbáni lórí ojúkùn iṣẹ́ jẹ́ kí ló le tó bẹ́ẹ̀. èmi ti gbọ́ tẹ́ ẹ ní sọ máa bá kábíyèsí sọ̀rọ̀. ẹ̀yin àbá wọn sọ̀rọ̀ ẹ ti ẹ wá ń bí ẹ jẹ́ àwọlé kájí fàájì ọtí wà. ọtí ẹ tó bá jẹ́ tọtí ni di ọtí rẹ mú mi ò ń ṣe wọ bíà ojoojúmọ́ táwọn wá bí náà kọ́ la gbọ́dọ̀ máa jẹun èmi ń lọ nìyẹn. tí ì máa wà ah! ayé ṣe rí ibi tó bá yẹ kí ọ̀dẹ bá ọ̀rọ̀ lọ́gbọ́n tí ọ̀n bá bá àgọ́ ọ̀bẹ wọn máa ń dùn ní jọjọ o ẹ̀wọ̀n bọ́n ṣe ronú mùsùlùmọ́ kábíyèsí ìyẹn ó ti di ọ̀tẹ̀ ó ti di ìbínú ah! ṣé yóò gé súnmọ́ ẹ̀ ní mùsùlùmọ́ kábíyèsí ni ẹ wá ronú pé kábíyèsí mi sí mi lára ẹ wo bí ẹ̀yin lẹ mọ̀ ẹ̀yin lẹ lò sí ara yín ló wà èmi o èmi àti kábíyèsí a máa bára wa kú ni àfi tún yá báyìí lọ́dọ̀ aláìlúwà àfi tún yá bọ́ ẹ̀yin lẹ mọ̀ máa jayé kú ni. guys pẹ̀lú information tí mo gather lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n jẹ́ kó yé mi wípé ìlú kẹ̀kẹ́ ni àwọn olóyè ń kó wọn lọ báyìí sí tán lọ́wọ́ invest gan wọ́n kọ́lé iṣẹ́ kọ́lé gan gidi síbẹ̀ and mo wá gbọ́ pé aláyélúwà ìyẹn ọba ni wọn ó lówó ju lọ. mo hmm. hmm. hmm. lówó ju gómìnà lọ kí ni ẹ wá ní ṣe. oníkẹ́kọ̀ọ́ èmi ni kò máa ò sí dísùn liver pay attention to me ṣé o mọ̀ pé mo láìkì owó gan ṣé o mọ̀ tó bá sọ pé twins owó ni kẹ́hìndé mi ni tàyè àjọ wa báyìí i love money ọjọ́ wo ni ká wọ ibẹ̀ táìmù wo ni. fine okay mo kó o máa ń tẹ̀lé mi always oh, mo ló máa ń ṣe bó ṣe yẹ èmi ò fẹ́ táìmù kankan tó bá ṣe ṣe ká máa lọ sí sí sí sí sí sí ẹ ká move sí rocket street. anytime any day. àṣìpà ìyálóde ọmọ mi tí mo ní wà ní ìlú òyìnbó ó ní ah, káàbọ̀ ẹ̀kú rìn gbogbo aráàlú òyìnbó gbọ́ ẹ̀kú àmójúbà <laughs> ẹ̀kú àmójúbà àmójúbà náà àjèrè wọ̀ pẹ́pẹ́pẹ́ ògùn tọ́jú yáyé àmọ́ dídé tó dé yìí ó ní nǹkan tó wá ṣe nínú olùwà yìí ṣé ò lè ayọ̀ ni ó fẹ́ dá iléeṣẹ́ ńlá sínú olùwà yìí ó wá ní ìdílé tó pọ̀ gan-an. ilẹ̀. bó ṣe wá ràn mí lọ́wọ́ lọ́dọ̀ aláyélúwà yóò mọ̀ pé oníye tí a máa ń talẹ̀ náà fún àwọn aráàta àmọ́ ńgbà tó ti wá jọ́mọ èmi ìyálòde kémi àti ẹ̀ka jọ dọ́dọ̀ kábíyèsí kó lè bá mi dín owó olè yẹn kó lè bá mi mú wálẹ̀ kọ́mọ mi lè ra èyí tó fẹ́ rà. Ah, eh, kò lè síbílẹ̀ ni bí yóò tó bí éka mélòó la ń tà sọ̀rọ̀ rẹ̀. tájì bẹ́ẹ̀ ni tájì éka ìyálòde ṣé ó kan dandan kó jọ́dọ̀ aláyẹ̀rẹ́ àná tìra lẹ̀ yìí àwọn olóyè náà nílẹ̀ oh. bí n bá mú olóyè kan mọ́ra búra mi n tó ń fẹ́ wọn a lè fún un àṣepa ìwọ ló ń sọ̀rọ̀ báyìí ṣé bí gbogbo wa ti mọra wa ipe ilẹ̀ mélòó gangan ni gbogbo àwọn olóyè ní tó bá yẹ pé mo ilẹ̀ táwọn olóyè ní pọ̀ tó bẹ́ẹ̀ yẹn ni mi ì ní jẹ́ sọ pé ká wa lọ́ra lọ́dọ̀ ìwọ sáàmù mi dọ́dọ̀ kábíyèsí ká ṣe ní tùbínùbì kí kábíyèsí bá mówó lẹ̀ ń wálẹ̀. bí kábíyèsí bá wa mówó lẹ̀ wálẹ̀ báyìí eh, eh, kò mọ̀ kàn dàbí ẹni pólúwa ń roko fọ́mọ ẹlòmíì jẹ ni àṣìpa. o mọ̀ pé gbogbo owó tí kábíyèsí aláyélúwà bá gbà ọ̀dọ̀ aláyélúwà náà ni ó parí sí. àṣìpa kínní náà ni ó ti yé mi ju bó ṣe sọ yẹn lọ ẹ ṣe bí kóbi ẹ ó gbó dáadáa ìwọ fọkànbalẹ̀. ṣe látọ̀dọ̀ yín. fọkànbalẹ̀ gbọ́ ẹ ó ṣe pàtàkì tẹ́yìn bá ti lè ṣe nǹkan tí mọ̀ sí sọ fún yẹn fún mi bá a gẹ̀ẹ́tì láti bá kábíyèsí sọ̀rọ̀ ẹ má wọrí obìnrin yẹn máa gbó. Ah, gidi ó bá ah, lè dá yín lójú kí mo mi business ẹ fún mi láka nọ́mbà yín sá. àkáǹtì. Ah. just let me see. èmi ò lo báǹkì. kò í lo àṣìpa. bẹ́ẹ̀ lọ́wọ́ tó wà lọ́wọ́ mi tí wọ́n kò lọ báǹkì. ẹ ẹ o mọ nǹkan tá a máa wá ṣe a máa fi sínú envelope àdẹ̀mú fún. yóò sì gbé pẹ́ẹ́lí dáadáa. bó ṣe máa ga lẹ́nìí náà ni o. agara ẹ wò bí ìyálóde tó bá jẹ́ ìyọ̀ni ẹ fọkànbalẹ̀ bí ká bá aláyélúwà sọ ìyálóde ìwọ ṣàdákẹ́ o bá a bá ti déwájú aláyélúwà ṣàdákẹ́ kó mọ̀ wò mí kí n bá ṣe ṣe sí tí ó sì bọ̀ síbẹ̀ ṣe fẹ́ yóò ṣojú èmi àti. o ti parí. èmi ni kẹ́ wá jẹ́ tí kì í ti bí. ó ti yọ àti gbogbo ẹ̀ náà gbogbo ẹ̀ lẹ́nu náà ọ̀ọ́ ṣe pa ṣé mo lè tàn ẹ́ jẹ ni. ọmọlúwàbí ó sori rẹ. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. <laughs> ọkọ mi ṣé wọn náà wá rí báyìí káwé fọmọ ẹni kò gbọ́ òun ní ìyá ọmọlúàbí ẹ̀ wo hmm. bó ṣe wá yẹ. àfi bẹ́ẹ̀ ni pé mo bílẹ̀ kẹ̀ yìí mọ́ ẹ. <laughs> ẹ má yẹ kí n bọ́ tán yìí ipò ọlá dùn tí bá ráwọn tí àwọn èèyàn ńlá ńlá tó kọ́ni wọn bá díò tẹ́ bá àwọn connections tó ti ní o ti ń bá àwọn gọ́vnà díò àwọn sẹ́nitọ̀ àwọn èèyàn ńlá ńlá láwùjọ ẹ máa mi tẹ bá dé àgbàlá wa ń sìn mm. mọ́tò kan ìjà burata ni eh? at least ní week kò sí kọ́ máa fi kábíyèsí bí abí mọ́tò méjì mẹ́ta ẹ wo tẹ bá rí bí mi náà ṣe wá ń ṣe máa máa ń tẹlẹ̀ níbi ẹni pé kílẹ̀ ni kí n má tẹ̀ wọ́n ni. bẹ́ẹ̀ ni ti ẹ rí. hey màámi hmm. jẹ́ ìbéèrè gba ọdún eh. ni má sọ fún mi o bẹ́ẹ̀ eh. mọ̀ pé kò sí ni mi ò má ṣe kẹ́fù. o ti di dandan gba lókè méjì. surprise kan pé pé wọn máa fi di lọ́la. ọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ṣe gbọdọ̀ rí ọkọ mi mo sọ fún ẹ tí èèyàn bá tọ́ ọ láwò ah ẹlẹgbẹ́ akúṣe ayé àtọ̀ ọ̀run hmm. ó dá kéèyàn tọ́ láwò ọlá ló ń jẹ́ kéèyàn jẹ́ gbajúmọ̀ tó bá wá rìn nísìn wá máa pè dá ń sáàkì ẹ o ìwọ náà máa ṣe báyìí èmi gan tí mo jẹ́ ìyá ẹ hmm. ṣé kì sọ tuntun fún ẹ ah, àwọn alásàlà tí wọ́n ti wá bá mi hmm. ọ̀nà fẹ́ fi mí jẹ́ ìyá àdìrín <laughs> àwọn ará ṣọ́ọ̀ṣì ní kí n wá jẹ̀yà àjọ láì lọ sí ṣọ́ọ̀ṣì àwọn òṣìṣẹ́ náà gbẹ̀yìn o àmọ́ mo sọ fún wọn pé ọlọ́ọ̀lọ́run ọlá ọmọ mi ọlá láyé ló wà ní. lápò ọlọ́ọ̀dẹ máa jẹ mọ́ wọn pẹ́ ẹ ò má mi ẹ eh. má wọrí. tí wàá tún di lálẹ́ ẹ bá mọ bí ṣe máa mú sí lára eh. mo dẹ̀ mọ bí mo ṣe mú nǹkan lọ́jà kábíyèsí oláṣọ kan ti máa wọ̀ oh my god kábíyèsí àti ah, bá ti mú bàbá ó yà wọn lẹ́kẹ̀ẹ́ kan jẹun fún màámi. bẹ́ẹ̀ mi náà ṣe máa mú bàbá agbára wà èyí kàn máa command bó ṣe wọn ni tẹ́ bá rí mo yẹn máa rìn mo máa ń tẹ̀lé bíi pé mi kọ́ ni wọ́n ra máa gbẹ́sẹ̀ ilé ẹ̀kọ́ kan. lẹ́yìn mọ́tò tó pé wá fún fún mi ó yẹ kẹ́ fún mi nílé o torí gbogbo agbára tí mo sá àti pàápàá lórí agídí tí wọ́n gangan ni tó mọ̀ kó fẹ́ jẹ́. gbogbo èmi ṣàlàyé fún mi mo ní ilẹ̀ ṣe wàhálà jù ẹ̀yẹn ṣe báyìí ṣọ́ọ̀bù yẹn mo ti lọ tì ẹ̀ tiẹ̀ lè dé bẹ́ẹ̀ mọ́ ni. èmi kò tiẹ̀ fẹ́ ṣiṣẹ́ mọ́. ẹ wo adé máa kọ́lé fún yín ẹ̀yẹn ṣe báyìí. anyway ẹni. mo tẹ̀sí báwọn èèyàn kan sọ̀rọ̀ gan-an because mi kò fẹ́ jẹ́ kí bíbá yìí máa change mi tètè fẹ́ lọ ọmọ ọ̀dọ̀ méjì mo fẹ́ kàn fi tì mí fẹ́ kẹ́ aláṣẹ igbákejì òrìṣà kórí mi máa jẹ́ ń tẹ́ ẹlẹ́dàá mi máa jẹ́ ń ṣiṣẹ́ kí n má ṣerú ẹgbẹ́ mi kórí mi má burú o ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ o. ẹ jọ̀ọ́ ṣé ìlú rán kẹ̀kẹ́ làwọn yìí. ṣàlejò lẹ́yìn ni. bẹ́ẹ̀ ni àlejò ni wá. àwọn náà bá dá kọ́ mímu lẹ́sìn lẹ́yìn ni. ìlú rán kẹ̀kẹ́ lẹ́wà yìí. ẹ àlejò ni wá gẹ́gẹ́ bí bí ẹ ti sọ ẹ àmọ́ a nídìí ìrànlọ́wọ́ yín ni a need hotel tó wà ní ẹ̀ báyìí ta lè lọ́ọ̀jì sí. àwo simple tẹ́ bá ti lọ báyìí ẹ kò wo ọ̀nà kan báyìí ẹ̀rí òtẹ́ kan níwájú yín wọn kọ tèmídìrẹ ibẹ̀ ọgàn ni. tèmídìrẹ òtẹ́. ṣebí òtẹ́ yẹn wà òkè dáadáa. ẹ máa láìkẹ́ ẹ ṣe gan ni. ẹ dàbọ̀ kó sọ jàre ìwà wèrè ló wu. lọ́nà wo. ọ̀nà tó fi jẹ́ ìwà wèrè ló wu lélẹ̀ àwọn èèyàn kọ́kọ́ dé sínú ìlú wọ́n béèrè pé ibo lọ wọ́n lè lọ ilé òtẹ́ òun ló wà ìwọ ìjẹ́ bó ti mọ̀ pé ọ̀dọ̀ aláìlú àlùyẹ kó kọ́kọ́ ní kọ́kọ́ lọ kọ́kọ́ lọ forí balẹ̀ ń bẹ̀ nà. máa gbọ́ akọ̀wé aláìlúwà ṣe tí mo sọ yín ò dáa. kí ni. Uwa, Uwa. We back. We have gold. Please. Spare our life, please. Ìyálóde. Sá, sá, sá, sá. Ìyálóde. Sá, ọ̀dọ́ ìwé mímọ́ ní ìwọ kì bọ́lọ̀ parọ́ ìwọ kò bọ́lọ̀ jalè tó já sí wípé ìwọ kò bọ́lọ̀ parọ́ ó lẹ́ṣẹ̀ jù ìwọ kò bọ́ lọ jálè lọ ẹ̀rí pé wà tí ń burú ju tiwa lọ o lè lásán làwa ń jà èyí tún parọ́ tó jẹ́ ọ̀gá olè. parọ́ kò sówó kankan ní olè yìí kò sí kankan ìjọ ní ọ̀lẹ́dàpọ̀ ẹlọ́pàá ẹ̀ṣà ni wọ́n ẹjọ́. ìyálòdè ah! ọmọ jẹ́jẹ́ ni mi o. pay attention. gbogbo iṣẹ́ tí n bá dẹ̀ fẹ́ ṣe mo máa ń ṣe research mi dáadáa mi ò dẹ̀mú fèkì. pay attention. láàárín ọ̀sẹ̀ tó lọ ìwọ àtọmọ ẹ lọ sí palace láti lọ negotiate ọ̀rọ̀ ilẹ̀ pẹ̀lú aláyélúwà tó já sí pé owó ti wà á lẹ́ gan-an. Ah! ọ̀gá ti wákàtí ni kò kéré wọ́wọ́ ṣàṣẹ̀gbọ́ ẹ wo akọ̀rọ̀ṣìjọ sọ̀rọ̀ lọ́dọ̀ àtúnidá lẹ́mi o ẹ máa ń gbọ́ àtúnidá màá sáré jẹ́ kí ẹsẹ̀ ọ̀tún yín kó tóbi ju ẹsẹ̀ òsì yín lọ màá fọ́ yín lójú ọ̀tún màá fi tòsì lẹ̀ màá dín létí kan kí lẹ́nu ẹni ní Thursday ta máa ń pè ní àlàmúsì ọjọ́ tí òkú máa ń wálé èmi dẹ̀ ti promise àwọn òkú tèmi ní wípé every Thursday ni màá máa fún wọn léèyàn márùn-ún márùn-ún kọ́ máa wà pẹ̀lú wọn kọ́ máa bodyguard wọn lọ́rùn pay attention mo láǹfààní láti sọ fún yín pé méjì ti wà mo sì ní ìdí mẹ́ta sí tí bá máa fi pa ẹyin àti ọmọ yín màá máa wá ẹyọ kan tó kù kiri ní sweet. kọ́sibí ẹ̀rọ ti rẹ̀ ẹ̀rọ ti rẹ̀ fà bẹ́ẹ̀ni owó wà owó wà ìfà ẹ̀sà mo ní gold have gold owó pàmò ilé ọ̀pá wa ètò. money dey gold no dey wa. oníkẹ́kù what are you waiting for tẹ̀lé má jẹ́ kí n pariwo òbí gbá pay attention. pay attention. yes. hello. ọkọ̀ ni gan nítorí olóyè ṣe máa kọ́ ètò mi nípa lọ máa tún yín dá. ó sì lè tún yín lọ ìgbìmọ̀ bí àwọn ẹgbẹ́ ìjọba ìjọba. ìyálóde. mo dáhùn sá mo dáhùn sá mo dáhùn sá sá sá sá sá. o kó oore kan tó fẹ́ ṣe fún mi. Ah, mo gbé. bá a ṣe ń lọ yìí hmm wàá máa ṣàdúrà tinútinú ẹ̀ wàá ní a máa máa lọ rí a máa máa bọ̀ rí tàbá wa ń dé a máa máa rí yín bá a máa máa rí owó gbà lọ́wọ́ yín ọlọ́run a máa fún yín ní agbára àti lè ṣiṣẹ́ ọlọ́run a máa fún àwọn olókun àti lè gbà lọ́wọ́ yín. ẹ pẹ̀lẹ́ o ẹ̀dẹ̀kú rọjú ẹ̀kú àtẹ̀mọ́ra àkúnlẹ̀ làbúrú mọ́ ọjọ́ búlẹ̀ dáa ọjọ́ búlẹ̀ dáa ọlọ́run jẹ́ kárí irú ẹ̀ mọ́ báwo ló ṣe ṣẹlẹ̀ gan náà. ìyálòde báwo ló ṣe jẹ́ gan nítorí pé àrírò nǹkan báyìí nílùú wa rí ẹ̀ta irú ẹ̀ bá tiẹ̀ wá ṣẹlẹ̀ nǹkan tó ti máa pẹ́ gan-an ni. Ah wá yà mí lẹ́nu. Hmm. ṣe àrí bó ṣe ń yà yín lẹ́nu ọ̀tún òun náà ló ṣe ń yé mi náà lẹ́nu nítorí jẹ́jẹ́ jẹ́jẹ́ la jókòó sínú ilé la dẹ̀ gbọ́ girigirigiri kódà gan bí mo ṣe ń gbọ́rọ̀ wọn wọn á tó twenty four wọn kó gun wọn kó gbogbo ẹ̀ wá ni wọn kàn sọ pé ṣòwò la fẹ́ ni àbẹ́ mi mo kàn sọ fọ́mọ mi yá gbogbo owó tó wà lé ṣáà tiẹ̀ kó fún wọn torí kí ni ká ti gbọ́ ọmọ ọlọ́mọ tó wá láti ìlú òyìnbó wọ́n dẹ̀ wá pa sílùú ìlú tó forí sọlẹ̀ sí. pásá ti dúpẹ́ owó náà gbà lọ wọn ò gbẹ̀mí lọ torí owó ò tẹ́ mi. Ah, àgbẹ̀ làbúrú ah! ah, àgbẹ̀ làbúrú ẹ̀ ìyá lóde kí ni àwọn ọlọ́pàá wa sọ sí àwọn ṣáàdà aláàbò òlu ìjọba dẹ̀ ń gbìyànjú gbogbo tó yẹ kán ṣe lórí ọ̀rọ̀ ọlọ́pàá lórí ọ̀rọ̀ olúwa gbogbo ẹ̀ níjọba ń ṣe kí ni wọ́n ṣe sí. Hmm, DPO ti wá kódà gan bọ́n ṣe lọ tán òun lè wọlé àmọ́ wọ́n ṣàna wọn máa gbìyànjú lórí ìwádìí wọn tí ọwọ́ máa fi tẹ àwọn ọ̀daràn yẹn. àfikún ṣe o. tí o sọ pé kọ́ fi wọ́n sílẹ̀ ètò bóyá inú ogun tí wọ́n ní lọ́dọ̀ tèmi ò ní wọ́n ti gbà lọ mo ti ní kọ́ mọ máa padà sábùjá kó jẹ́ èèyàn má rí bí gbogbo ara lògùn. ẹni ìṣọ̀gbọ́n bá tiẹ̀ tójú ẹ̀ wọlé kò ní bá wọn bọ́ bá a kó sóhun ṣe wíwá tí mo wá bí irú kan yìí ò gbọdọ̀ sí ìyá mi gbọdọ̀ wà náà gẹ́gẹ́ bí ọ̀tún lò àmọ́ mo wá gbọdọ̀ fi iṣẹ́ àwọn olóyè tó kù jẹ pàápàá jùlọ kábíyèsí aláyélúwà àwọn ọ̀nà ni pé kí n wá yọjú sí gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ bí báyìí kí n lè fún wọn ní àbọ̀ tó bá bá bọ̀ bí ṣe àlè rà burú ọlọ́run á dẹ̀ máa dó tì wá. olóyè ọ̀tún mo dúpẹ́ lọ́wọ́ yín ànífẹ̀wé ẹ̀gbà lágbára ọlọ́run ẹ wá bá mi kí kábíyèsí aláyélúwà igbákejì òrìṣà ẹni mo ní wọ́n ṣe gan-an wípé àwọn ò ní fi rú ẹ̀ sàn fún wọn. àmì o àmì o ọlọ́wọ́ adé tó fòfò rẹ̀ mí náà èyí láburú. Ah! ẹnì tí ẹ wà ká máa dúpẹ́ ni. bẹ́ẹ̀ bá dé wà ìrètí ń bẹ. Hmm. Ah. Ah. Alpha. Alpha. Clay tójú ẹ̀ kọ́rẹ́ lọ́wọ́ báyìí kí ló tójú ẹ̀ lè bí ẹkùn tó fẹ́ pọ̀ ọmọ jẹ tó máa pọ̀ ọmọ jẹ ni kò má fojú ẹ̀ lórí bá kí ló tó ṣẹlẹ̀. broken ìkà iná ti jó dójú kókó báyìí and there is fire on the mountain i need láti kúrò ní facility yìí i need láti move kúrò lótẹ́ẹ̀lì lane lọ. barras you no fit comot here. Anything tí ìwé happen, àpùn fọkẹ́ ìlú Òṣùgbó ni ó yẹ tẹ bá lù ẹ máa sún ẹgbẹ́ fà tá a bá dẹ́ lù ẹ máa sún ẹgbẹ́ fà méwù kúkú spoil anything kakú bàlù jẹ ká dẹ̀ sún ẹgbẹ́ fà nǹkan tó bá ṣẹlẹ̀ ni kò já lọ. bóyá tí n bá ṣàlàyé ọ̀rọ̀ mi tán nǹkan tí mò ń sọ máa yẹ dáadáa. you are serious. aláyélúwà ó ti ń threatening ọ̀gá ọlọ́pàá ó ti ń da gbogbo àwọn ọlọ́pàá yẹn láàmú ó dẹ̀ mọ̀ wípé ọ̀gá ọlọ́pàá as in the DPO ó máa fẹ́ fi wèrè ṣiṣẹ́ ǹsìn so kí ilé tó jálé wa lórí I think it's right time to leave this place ẹ jẹ́ ká move on. kí ló dé tó ń bẹ̀rù ṣé nítorí aláyélúwà ni wọ́n fi ń bẹ̀rù òun bẹ̀rù aláyélú àtúnyẹ ó tiẹ̀ bẹ̀rù ẹni tó lè pọ̀ ọkàn tó tún lè pa ara jẹ́ ká lọ bá aláyélú àlálejò jẹ́ kó gbà wá lálejò jẹ́ ká jà lólè kó mọ̀ wípé àwọn kì í ṣe olè kékèké olè tiwa yàtọ̀ sí orúkọ tí wọ́n mọ̀ káàkiri torí tó bá gbọ́ orúkọ olè tiwa ó lè fa ìtìyà tí ojú bá rí jù ojú yẹn lè fọ́ ẹ̀rọ aláyélú àṣewà ń báyìí jó gbà wá lálejò jẹ́ ajá aláyélú àlòlé. Ah, àlàyé ẹ̀ yé mi dáadáa mo lè understand lẹ́yìn méjì ṣe jọ rí situation ẹni tí aláyélúwà yẹn a máa jà lólè o èmi ò bá ní kẹjẹ ká ṣe sùúrù díẹ̀ torí pé olè ti wá ó kúrò ní olè ẹ bá mi sọ fún ẹ jẹ́ ká ṣe sùúrù iná tó ṣì ń jó lọ́wọ́ yìí rò pé ká paná. ó dà bẹ́ẹ̀ bá wá rí bẹ́ẹ̀ a máa kú nílùú àmọ́ ká tó lọ láti parí iṣẹ́ ìyọ̀kan tó kù tá a fẹ́ ṣe bí a ta bá parí iṣẹ́ náà tán a lè wá fìlú ilẹ̀ ìyẹn tún kọ́. mi ò rí rí láyé mi ò rí irú eléyìí rí tí mo ti rìn with my experience mi ò rí rí ògbólógbò lè wà náà yọmọ yòó gbogbo àwọn rooms tó wà lókè kò sí ìwọ̀n kan bẹ̀ annex nísàlẹ̀ lọ́hùn mo mọ ẹjọ́ rẹ mi ná síbẹ̀ yẹn ńgbà tí wọ́n ti ń sọ ọ̀rọ̀ pé ó máa jọba kò jọba ó sáré rọ̀ṣì bẹ̀yẹn ni gbogbo bẹ̀lẹ̀ ti bàjẹ́ kò sí kò sí bẹ́ẹ̀dì kan ṣe tó function gbogbo ẹ̀ ti yẹ̀ lẹ́sẹ̀ bẹ́ẹ̀ṣì ti já ha kí ló ní gbogbo yín burú báyìí bẹ́ẹ̀ gbogbo má ṣe sàmì má ṣe sàmì torí pé mo rí ilé tó responsible ojú yín mo wọ pé bèjì ni yín ẹ máa ẹ máa collaborate láti gbélé iṣẹ́ ga ni mo ṣe wò wípé òkè kó gbà yín but this time ó dà ń pẹ́ ń kó náà láti kó wọlé iṣẹ́ jẹ ni ẹ̀ ń kó náà láti kó jẹ à ó lè ní ó lè ní o ṣo lọ́rọ̀ ni ó lọ́rọ̀ gbogbo àwọn tó bá ti kórùn gbọ̀njọ báyìí ó lè ní wọn ṣó lọ́rọ̀ ni mò ń gbọ́. ẹbí kábíyèsí náà ni ẹbí kábíyèsí ni bàbá iṣẹ́ mọ̀ pé kò sí ojúmọ́ kan tí mi kì í di ọ̀dọ̀ kábíyèsí ó ti tó ẹ̀mẹ́ta sí ẹ̀mẹ́rin tí mo ti dọ́dọ̀ wọn gbogbo mattress tó bàjẹ́ gbogbo laptop ó ń ṣe laptop nìkan gan gbogbo sọ́kẹ̀tẹ̀ máa rí i pé kò ṣiṣẹ́ mọ́ gbogbo ẹ̀ mo fi tó kábíyèsí létí bọ̀ kábíyèsí ò ráyè bí mo ṣe ń sọ fún wọn kábíyèsí ó ṣáà insist wípé àwọn máa get back sí wa ni bí mo ṣe ń bá sọ̀rọ̀ kábíyèsí ò ṣe nǹkan kan sí. ẹ ó dáa tó ẹ kí n pawó ni. sà à ń pawó à ń pawó ẹ wò bí bíbà yìí bí ò ṣe dáa tó kò sí ojúmọ́ kan tá à ń fi a máa ń rérò gan a máa ń rí kọ́tọ́mà gan ni pẹ̀lú bí bíbà ò ṣe dáa tó ẹ wò à ń pawó à ń pawó ká má parọ́ o. ẹ wo yín méjèèjì dẹ́ ń bà mí. òótọ́ là ń sọ. ṣé mo tó ń bà mí lẹ́rù ni ẹ ń parọ́ mórí adé. a lè parọ́ mọ́. tí èèyàn bá parọ́ mórí adé á ṣẹ̀sìn o. a parọ́ if you don't know màá jẹ́ kẹ́ mọ̀ owó tí ọ̀rẹ́ mi tó in fact times hundred the change ten pambi ni so kí ló fẹ́ fowó yín ṣe ẹ̀ẹ́dẹ̀ ṣe wárọ̀ mi. ọ̀pọ̀ bó ṣe rí la ṣe sọ fún yín yẹn. ah i am disappointed wo èmi tí mo ní kó gbà yín gbà yẹn èmi ni máa sọ fún pé kó sàkí ẹ lè babí jẹ no no no no no no no no no èmi máa ṣojú ọ̀rẹ́ mi máa ṣẹ̀yìn ẹ̀ ni mo máa ṣojú ẹ̀ máa ṣẹ̀yìn ẹ̀ i i will do that i will do that. hello lóde <laughs> kílé tó wọ̀ wọ́n. ọ̀tún ọ̀tún ní eh, sùúrù ní sùúrù ṣé òun ojú ti ni etí wo ló ń bá ní gbọ́ ojú wo ló ń bá ní rí i pé ìyálòde àtọ̀tún wọ́n ń ṣe wọléwọ̀de tí wọ́n bá káwa mọ́ bíbá nǹkan kí ni nǹkan tá a máa máa sọ nǹkan tá a bá dẹ̀ bò náà ló máa ní yí. káwa mọ ìṣọmọdé olóyè sòlóyè ni mélòó láti ṣe ìwọ tó sọ ní bàbá hm? mélòó láti ṣe. èmi ò pápá yàn ní ẹ èkejì mọ́tò Ah, ah, díẹ̀ tó nù nǹkan ní nǹkan gbogbo ibi tọkọ mi gan ò lè dé gbogbo bẹ́ẹ̀ ló ti fọ ló ti ṣe gbogbo àyẹn náà ti tó dàn jẹ́ kí mi máa lọ. amòrírì ah. nǹkan jura wa lọ ọkọ ẹ lè má dá wọn bìkan kí mi kọjá abẹ ló ti yé tọkọ ẹ bá yí ẹ sílé tí ó bá mọ iye èmi mọ iye ẹ. ó da ètèmi ṣe léni ó tó gẹ mò ń lọlé. kẹ́mi. <laughs> ó tún fi mí lè dùn tọmọ ẹ Bọ́lájí tó bá kà wá mọ́ bíbá kí la fẹ́ sọ fún. ṣé àwa náà máa ṣe nǹkan lójú ẹ nígbà tá à ń sọ ọmọdé à ń ṣe máa jẹ ṣe. nígbà tó ń lọ́mọ mi sìn tọmọ ẹ bá wọlé ńkọ́. àkànlẹ̀ àkànlẹ̀ tó wọlé ó ti tó. ọ̀rọ̀ Bọ́lájí tó mẹ́nu báyìí jẹ́ wọ́n ti ń kọ̀ kan. kí ló ṣẹlẹ̀. aláyélúwà. kábíyèsí. aláyélúwà ṣe bẹ̀bẹ̀ fún mi. kí ló ṣe. bí Bọ́lájí mo bá fà báyìí mo sì wájú aláìlúwa mhm. bí mo ṣe mú débẹ̀ pé bọ́lájí ló ń fẹ́ dá iléeṣẹ́ lẹ́sìn bí o ó dẹ̀ níbi àwọn lẹ́rọ àwọn hectares oríṣiríṣi ọkọ̀ báyìí wọn kábíyèsí bá sọ fún mi pé ibi tí n bá ti fẹ́ kí n lọ mú òun ò ní gba one naira báyìí lọ́wọ́ bọ́lájí àti rọ́pò bẹ́ẹ̀ o mo ti palẹ̀ lọ báyìí. ní sùúrù kábíyèsí ni kò lọ mú ibi tó wù ẹ́ nínú gbogbo ilẹ̀ ah, ah. ó dẹ̀ ní òun ò ní gbowó lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ sì dá ẹ lójú ah, ah, ah. kí tiẹ̀ ni mò ń bẹ́ẹ̀ fàánú ẹ̀ àwa máa ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin ṣé nítorí àkànṣọ ni bí kábíyèsí ò bá tiẹ̀ ṣe fún wa àtọmọ ẹ̀ ta ló tún fẹ́ ṣe fún olóyè wo ló fẹ́ràn jù nú gbogbo wa ibi ìwọ ni ìwọ àti ẹ̀ náà ni tó bá ṣe báyìí òtún ọ̀rọ̀ ti báyìí ọ̀tún àti mọ̀bí tẹ́ ẹ̀ ń lọ tí ò bá mọ àwọn èèyàn sọ fún mi pé ó gbọ́dọ̀ ṣe ni ojúṣe ni. gbogbo ẹ̀ tó ṣáàkì ẹ kò lè káàbọ̀ ọmọ bá ti ga tó yàn gan ọmọba náà ló gbọ́dọ̀ máa dọ̀bálẹ̀ mọ́. Hmm. ìgbà tó ti kú òní báyìí ìwà tó wú yìí padà oúnjẹ ah, ah. kó yé mi pé ọmọ Yorùbá bí ó ṣe dọ̀bálẹ̀ tán. Oh, oh. ṣe bí ọmọ tẹ ẹyá bá bí ẹyá náà ṣáà ni ó máa jọ ẹlẹ́jà àdébọ́lájí báwo ni ìlú wa ṣé afẹ́fẹ́ ìlú wa ṣó bẹ́ẹ̀ lára mu. in fact mo fẹ́ lè má dàdúgbò yìí mọ́ mọ́ owó bí ta fi ń talẹ̀ sí ta fi ń ṣe àkìtàn ó ti di ìlú ah, ah. àsìkò ọba wa Adékúnlé yìí ó tú ó túlù lára wò. Ah. ó gbọ́dọ̀ túlù yìí lára torí bó ṣe wà yẹn àwọn ìjọba gan wọn wọn ń tìlẹ́yìn pẹ̀lú gbogbo tó ń ṣe oh. ìlú gbọ́dọ̀ yàtọ̀ oh. àti kó kàwé hmm. ọba wa kàwé. wo Bọ́lájí ó hmm. dé ọ̀nà ìsàlẹ̀ odò yẹn kó lọ wọ àwọn iléeṣẹ́ ńláńláńlá ń bẹ̀. wọ́n ti kọ́ síbẹ̀ kí ló ń sọ fún mi ṣé o rásìkò àsìkò tiẹ̀ eku ń bi kébi eku ẹyẹ ń kébi ẹyẹ kódà gan mi èèyàn fọhùn bí ọmọ èèyàn ó yàtọ̀ sáwọn ọba ọba gbẹ́gbẹ́ tó jẹ kọjá o. ẹ wo bí tìsàlẹ̀ olùdó tó ṣe ń sọ fún tó o bá dé òkè àgùnbẹ́lé wò ah. ah! rẹ́rẹ́ rùn ń bẹ̀ wọ́n palẹ̀ lọ báyìí wọ́n ti kọ́lé oríṣiríṣi wọ́n ti kọ́ síbẹ̀ ah. adékúnlé kàwé ó dẹ̀mọ́ tó tọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ wo <laughs> ọtún a kì í ṣọ̀rẹ́ èrò káyọ̀ bó pẹ́ títí oníkálukú a máa relé jẹ́ máa relé mi. ó dà ó ṣe jàre ó dà bọ̀ bá. ìrẹ̀ ò fẹ́ kúrò kúrò dùnú bí tí bàbá máa rìn sí ó jẹ́ kí n máa mọ ni ọmọ olóyè ni ẹ o òótọ́ wọn lè fọ́ lálẹ́ fún ẹ o àmọ́ gbọ́dọ̀ mọ̀ nǹkan tó ń ṣe tí wọ́n máa lọ síbi kan jẹ́ kí n máa mọ̀ sí. gbogbo àwọn tó wà ní pé àsìkò ẹlẹgẹ́ ni o yòówó nìkan náà mú ní o ọ̀dẹ̀ lè fẹ́ pàdé lẹ́kùn o ò ti gbọ́. o rí nǹkan sọ mo ti wọ́n wọlé ní ọmọ ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba kí ló dé tẹ dìlé wá síta tó pẹ́ bẹ́ẹ̀. èèyàn ah, mi máa bínú mi mọ̀ pẹ́yìn ni mi mọ̀ pẹ́yìn ni ju ìṣàlẹ̀ mi ju. kò sí wàhálà ìwọ mo gbọ́ pé o gbé owó wọ ìlú yìí tí àpapọ̀ ẹ̀ sì jẹ́ forty million naira ah, owó náà ni mo wá gbà. Ah. lóòótọ́ ni lóòótọ́ ni mo gbé owó wọ̀lú yìí ẹ parọ́ ṣùgbọ́n gbogbo owó tí mo gbé wọ̀lú yìí mo ti fi ra ilẹ̀ tí mo fi fẹ́ kọ́lé. babolóye eh? babolóye mẹ́nu gbọ́. tí ọmọ ẹ ò bá tiẹ̀ nífẹ̀ẹ́ ṣé wò ó nífẹ̀ẹ́ ọmọ ẹ nù àà tí ò bá tiẹ̀ nínú ara ẹ lómọ ṣé ò bẹ́ẹ̀ náà ló ní tọmọ ẹ lómọ ni ó tiẹ̀ bẹ̀rù ẹni tó lè pa èmi tó tún lè pa ara pẹ̀lú ẹ̀ ìwádìí táwa ṣe jẹ́ kó yé wa wípé ọ̀la lẹ̀ ṣe lọ́ra màtíríà. pay attention. tó já sí wípé òwò tẹ́ à ń sọ yìí ó wà nínú ilé bíbá tó bá cooperate pẹ̀lú wa tó bá fẹ́ lè smart máa delete ẹ̀ máa wọ́n mọ iṣẹ́ journey of no return. àdó tí ń bí àdó ni bóyá àwọn understand nǹkan tó ń sọ ó jẹ́ kó mọ̀ pé àti wà àti òun àti bàbá àtọmọ ẹ̀yìn méjèèjì tẹ́ ẹ̀ bá cooperate wọ́n á kígbe oró ní fámìlì yìí. wọ́n gbé bàtà ọ̀fọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. ó ti di pé o ní láti cooperate. ọ̀rọ̀ yín ti yé mi ẹ wo bí mo tó sọ lẹ́ẹ̀kan ẹ̀rọ ni owó wà owó wà jẹ́ kí n lọ gbé wá nílé ẹ dúró jẹ́ kí n lọ bá yín gbé wá ẹ dúró ti rí ẹ jẹ́ kí n lọ bá yín gbé wá ẹ dúró ṣe gbọ́. ẹ jọ̀wọ́ ẹ má ṣe é ẹ má ṣe kọ́kọ́ fún ẹjọ́ ẹ ṣàánú mi o. Oh! bólóyè ó tún kú kọ̀ọ̀kan tí mo fẹ́. kí tún nìyẹn wọn. máa gbà báyìí ah, ah, ah, lọ́wọ́ kan tí mo bí láyé lọ́rùn wá ẹ ṣe iná o ẹ ṣe iná o. àánú ẹ̀ dẹ̀ ń ṣe mí àbò fẹ́ kú ni iṣẹ́ kó mú ẹ kú ni jẹ́ ń sọ̀rọ̀ kan fún ẹ ṣé orí àwọn tó kú ẹ orí bí a ti pa ogun oníbi tá a ti wá mú ẹ ṣé o fẹ́ gbọ́ ṣé orí àwa ọlọ́pàá a máa ń fúnyàn ní grace èèyàn tó bá lè cooperate pẹ̀lú wa àwa náà ààrẹ láti ràn ẹ́ lọ́wọ́ ṣé o gbá mi ta ni bàbá ìsàlẹ̀ yín wọ́n ní bàbá ìsàlẹ̀ yín. kíá kì í máa sọ tẹ̀lé wọn ní àtẹ̀pẹ́ ló bí ilẹ̀. àtẹ̀pẹ́ ló bí ilẹ̀ ilẹ̀ ló bí àtẹ̀pẹ́. ilẹ̀ ló bí àtẹ̀pẹ́. ọjọ́ tí ọmọdé bá bú ìrókò ló mọ̀. ọjọ́ tí ọmọdé bá bú ìrókò ló mọ̀. kò sẹ́ni tó mọ ọjọ́ tí olúwere ń pa ni. kò sẹ́ni tó mọ ọjọ́ tí olúwere ń pa ni. ọjọ́ tí a bá búra la mọ̀. ọjọ́ tí a bá búra la mọ̀. ọjọ́ tí ilẹ̀ máa ń mú kò sẹ́ni tó mọ̀. ọjọ́ tí ilẹ̀ máa ń mú kò sẹ́ni tó mọ̀. àmú mú mú mú à. lọ́wọ́ gbà lọ́wọ́ ẹ̀ gbà lọ́wọ́ ẹ̀. ẹ wá gbọ́ o ẹ jẹ́ kó yé yín ẹ wò ó ohun tẹ́ ẹ ṣe yìí n tó já sí ni wípé ìjọ́kíjọ́ ìgbàkúgbà tàbí òrèkóòrè tẹ́nì kọ̀ọ̀kan nínú yín bóyá ó ní lọ́kàn àbò ń gbìyànjú láti sọ jáde ikú ni o kì í ṣàìsàn àbí bóyá ẹ wà lórí eré <laughs> inú yín ń dùn wọ́n fọ́ pa lórí wọ́n fọ́ pa láyà ẹ wá lè fẹ́ sọ eléru àsùnkì. eléru lè sùn kí fún ọkọ fún ẹ torí o ti ń dà mí báyìí kí ni tiẹ̀ láti ṣe lè dọ̀ṣe o ò ṣe jẹ́ kí wọ́n dalẹ̀ o ò ṣe jẹ́ kí wọ́n balẹ̀ lọ tí wọ́n bá dalẹ̀ tàbí tí kan nínú wọn tó bá dẹ̀gà ṣe bí ìyẹn ló máa fi mọ̀ pé oògùn wà ohun tó ṣe yóò dáa ẹ wo èmi ò ní bẹ̀ yìí gbé kékeré máa sọ ẹ̀sùn ti bí sórí tán kẹ́ bẹ̀rẹ̀ sí ní kà ẹ bọ́ṣọ kanlẹ̀ kẹ́ bẹ̀rẹ̀ sí ní tò kábíyèsí kábíyèsí ibi tọ́rọ̀ dé dúró yìí ẹ bá bàbá gómìnà sọ̀rọ̀ ẹ jẹ́ àwa ṣe o ìbẹ̀rù bójú láwa o ẹ bá wa sọ fún gómìnà kí wọ́n fún wa lọ́lọ́pàá sí i kọ́lọ́pàá pọ̀ ó kéré jù bọ́ wọ́n á fún àwọn olóyè ní ọlọ́pàá mẹ́ta mẹ́ta kò tí ì pọ̀jù omi tọ́rọ̀ dé dúró yìí o àbí. àṣepa ọlọ́pàá mẹ́ta mẹ́ta báwo ọlọ́pàá méje méje ló yẹ kọ́ fún wa pẹ̀lú amúnísàn gidi torí tó wà lọ́wọ́ wọn kò dáa mọ́. ẹ wo kábíyèsí ẹ má dá wọn lóhùn ọlọ́pàá kọ̀ọ̀kan ti tó wa méje kílẹ̀ fẹ́ fọ ọlọ́pàá méje ṣe. kọ̀ọ̀kan báwo mọ gidi kan kú. ẹ̀yin ló lọ́rọ̀ kan ṣá ẹ̀rù ń bà yín. ẹ̀rù ń bà wá o kábíyèsí. ẹ̀rù ń bà yín ń bí ọ̀rọ̀ dé dúró yìí kábíyèsí ẹ̀rù ń bà wá. ìgbà tẹ́rù ti ń bà yín kí ni kí ẹ̀mí ṣe o. ẹ torí ẹ̀ náà la ṣe ní ká ṣàlàyé fún yẹn bá a bá gómìnà sọ̀rọ̀ inú fún àyàfu láwà kábíyèsí. Ah, kábíyèsí o. Ah, kí ah, ẹ káàbọ̀. ọ̀gá ọlọ́pàá kí lẹ́nu wa ṣe ń bí kí ló wá láàfin. ta ló pè ní bàbá àṣàlẹ̀ nínú wọn aláyé ló wà ní. olórí burúkú nìyẹn àbẹ̀lẹ̀ ìyá rere ni. ṣé ìṣe pé wọ́n ṣépè fún ẹ. lọ́nà àwọn ọmọ náà ń jẹ́ burúkú tó wá dé yìí. ojú ọ̀ṣọ́ ọ̀gá ọlọ́pàá ṣé ẹ rò pé lẹ́yìn ìdádùn báyìí kò bá dùn ọ́ ẹ má dàgbé rà rárá. ẹ kú jáde kú bá tiẹ̀ tàbí mo ti dùn. àròlù tí mo rí ẹ̀ ti yí mo ti dùn. kó tiẹ̀ bá ní. ẹ ṣe sùúrù sà ẹ̀yọ́ olóye ẹ ṣe sùúrù. ẹ jọ ẹ ṣe sùúrù ẹ ká rí ojútùú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe rí ẹni tó wà wájú yìí ṣójú ọmọdé ni kò dẹ̀ nọwọ́ sí kankan nu gbogbo yín. ẹ o gbọdọ̀ nọwọ́ nígbà tí ò ní jẹ́ ọ̀bùn. ó dà bẹ́ẹ̀ ó dà máa tútù bí lójú yín sìn ta ni bàbá àsàlẹ̀ yìí. aláyé ló wà ní sàn. ọ̀rọ̀ bá lẹ́nu ẹ̀. ó ń ṣe ẹwẹ́ lóòótọ́. oníta fọ gbólóòtò mi. àṣepa kábíyèsí a kì í pọ ọmọ àwo bẹ́ẹ̀ ó yẹ kó ti sọ fún yín náà pé kó ránṣẹ́ pé wọ́n ni kò ń ṣe kẹ́ wá mú wọn. ẹ̀yin ló. kábíyèsí àyẹ̀bí ìtúlẹ̀ lẹ́yìn kẹ́. sẹ́yìn ni aláyélúwà. n tó sọ yìí ó pọ̀ jẹ́nu ẹ̀ lọ kábíyèsí. ìbẹ́ mi mò ń jẹ́ bẹ́ẹ̀. Hmm, ẹ má nù mí hmm, èmi fúnra mi mọ̀ jẹ́. mo jẹ́rìí kábíyèsí mo jẹ́rìí ẹni mo ní. èmi ni bàbá àṣàlẹ̀ ẹ̀yìn adigunjalè ká dà fọgbẹ́ ẹni tó wí ká dà fọgbẹ́ ẹni tó wí níwájú kábíyèsí. ó sọ wípé mi Adékúnlé Adésànyà èmi ni bàbá àṣàlẹ̀ ẹ̀yin adigunjalè àbí. <laughs> ìyàlẹ́nu lágbára. eré mo rí ọjọ́ adàbìlà mojú òkú. ẹ má yẹ kó sọ o ẹ má yẹ kó sọ o. Ah, ẹ kọ́ ta ayò kábíyèsí wa kí kábíyèsí yẹsì gbádùn kábíyèsí wa gbẹ́bí ni wálẹ̀. àṣepa kábíyèsí. ẹ yẹ kúrò mbẹ. bó o gbọ́dọ̀ bá yí. tẹ ẹ bá yẹ kúrò mbẹ máa gba ìtì yín o ẹ yẹ. olóyè ọ̀tún ṣé kò rẹ̀ yín ẹ yẹ. kébì náà tún sun kábíyèsí. wọ́n ní ìgbàlà pa ẹnìkan ò kí ń pàwò. bẹ́ẹ̀ni kábíyèsí. ìyẹ́ lẹ́ máa wò lẹ́yìn ẹ̀yẹ níṣó. kábíyèsí irọ́ ẹ̀yẹ bọ̀ ẹ̀yẹ bọ̀ kábíyèsí. kábíyèsí. ọ̀bẹ̀sí ká má lọ. ok. ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ kábíyèsí òbọ̀dọ̀ tẹ̀lé wọn kábíyèsí òbọ̀dọ̀ tẹ̀lé wọn. ṣé a máa wò ní. kábíyèsí òbọ̀dọ̀ èmi ni kí wá síwájú àmì àṣepà ìṣíwájú. bóyá kẹ́yìn ní ìṣòro. ẹ̀rí adéhùn mi ò ọláyélúwà orí mi jẹ́ kí n jọba ọláyélúwà ọba ọba ọláyélúwà ọláyélúwà ọláyélúwà ọlọ́ṣẹ́ ọlọ́ṣẹ́ igbákejì oríṣà. ẹ̀yin ẹ ṣàfọkàn yín balẹ̀ ṣé tẹ́ bá ti ń bojú ẹ̀yìn báyìí tẹ́ bá ti ń rí ẹ mọ̀ pé ìyálóde ni ṣe rí nínú àfihàn mímí kan ò lè mímí. ẹ̀rọ ẹ̀ má wà pẹ́ lórí ọ̀rọ̀ tá a jọ sọ yẹn. <laughs> olórí ẹ pẹ̀lẹ́. ọlọ́pàá ṣé òsì ojú yín ṣe wá kọ́rẹ́ lọ́wọ́ kí ló dé. Ah, kò sí wàhálà ẹ jọ̀ọ́ ṣé mo bá kábíyèsí wà fún. kábíyèsí wà. ẹ ṣe torí kan tí mo ti torí ẹ̀ wà ó wà very important kan ṣe rí díọ̀ tí òrùlé ni alẹ́ ti mú now ọlọ́run ṣe wà wá lójú ní station wa tó jẹ́ kí n wá bí gangan ni wípé ó ní kábíyèsí aláìlúwà àti tiwa gangan ni bàbá àṣàlẹ̀ àwọn torí ẹ̀ mo ṣe mu wá kébí kọkàn fún àkọkàn sọ fún mi pé àwọn kọ. ẹ ní sùúrù ọ̀gá ọlọ́pàá kí ló dé tẹ̀ ń sáré rojọ́ kú bẹ́ẹ̀ ẹ ẹ rìpíìtì ọ̀rọ̀ tẹ sọ yẹn. ìṣẹ́ bó ń ṣe yín ló ṣèmí náà aláyélúwà àti tiwa bàbá sàlẹ̀ fáwọn eléyìí. mi ní kẹ́tì ẹ fílẹ̀ fẹ́ mi. eléyìí síwìn ni ọ̀gá ọlọ́pàá ẹ̀yin náà gbọ́ nǹkan tẹ́ ẹ̀ sọ ah, kábíyèsí ṣé tìlú bòmíì ni àbí tìlú wa ń bí báyìí wíwú epo ni àbí táì rówó rà olórí burúkú aláyébàjẹ́ eléyìí eléyìí gbégbé ébìnà lélẹ́yìí elébìnà lélẹ́yìí ó lé elébìnà lélẹ́yìí ah, tí kábíyèsí bá tiẹ̀ máa wá jalè a mọ̀ pé olè ńlá ló yẹ kí kábíyèsí jà kì í ṣe àwọn olórí burúkú ọmọ ìlú ọmọ ayé eléyìí ti bàjẹ́ kí ló dé tẹ́ ẹ̀ pàdánù tẹ́kọ̀ mọ́ wá sí ààfin. ìyálòdè eh? eh? ẹ má wò mí ràn nǹkan mi tún ti fẹ́ ṣe lè bá mi kábíyèsí sọ̀kalẹ̀. kábíyèsí. ó jẹ́ kó yọjú lókè lásán kọ́kọ́ tiẹ̀ sọ fẹ́mi wípé àwọn ò rí lọ́bọ̀. ẹ jẹ́ kí n wọ̀ ọ́ nísìnyí lọ pé kábíyèsí ah! àmọ́ tí kábíyèsí bá jáde wọ ọmọkùnrin tí kábíyèsí sọ pé àwọn òun ẹ rí inú ẹ̀wọ̀n ló máa kú sí tìrántìrán ẹ gbogbo lẹ́yìn ló máa kú síbẹ̀ kò jẹ́ kó sọ ọmọ bí mo ṣe àwọn tó kù ẹ̀ kò jẹ́ kó sọ fún mi pé àwọn ọmọ yẹn. tí kábíyèsí bá dé tí wọ́n bá sọ wípé wọn ò mọ̀ ẹ̀rí rárá ìdí ògùn tó wà ní ẹ̀yìn ààfin wọ́n máa bẹ́ orí ẹ̀ dànù síbẹ̀ ìwọ lórí burúkú yìí. adé ẹ̀jẹ̀ ló jà fún lẹ̀. ọba ti wá. aláṣẹ igbákejì oríṣà. ẹlẹ́dá mi máa jẹ́ ń ṣiṣẹ́ kí n má ṣerú ẹgbẹ́ mi kórìí mi má burú o ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ẹ̀bẹ̀ ni ẹ̀bẹ̀ ni mo bẹ̀ o ẹ̀bẹ̀ ni. Olé, olé, olé, olé, olé. lè rẹ́ ẹnu pa. Ah! ọba lè ọba lánà ọba títí ayé borí mi máa jẹ ń ṣiṣẹ́ borí mi máa jẹ ń mi àṣẹ tí wọn bá lọ lógún ọdún ìjọ kan báyìí lòdòdó ń bà mò ń ṣe mo rò pé mò ń ṣe nǹkan yìí àṣetà lọ bá lọ èmi ò mọ̀ pábọ̀ ń bọ̀ ọmọ ah, ọ̀kan ṣoṣo tí mo bí láyé mi ẹni pé mi ni mo fọwọ́ ara mi pa torí pé kàbíyèsí tó ń dá bíi pé mi ni mo gbẹ lẹ́yìn ni èyí tí mo gbẹ ó tún wá fi gé mi jẹ mo ń ṣe nǹkan burúkú mo rò pé mo ń ṣe nǹkan gidi ọba adéjàre kú sí pèbí bó ṣe kú kò ṣẹ̀yìn rí. títà ṣe náà ni. ọ títà ẹ̀gbọ́n mi àbí. bẹ́ẹ̀ ni. <laughs> Ah. àwọn èèyàn ti lọ èèyàn ti lọ jàre. ìnáwó gan. àwọn <laughs> gbìyànjú o níbi tí yóò bá sí wọ kò sẹ́ni tó jẹ́ ìgbọ̀n yẹn. tí mi ò bá náwó bẹ́yẹn tá ló fẹ́ náà bí mo ṣe náwó lórí ẹ̀gbọ́n mi yẹn ń sìn. mọ̀ kí àbúrò kan pọ̀ náà tóun náà máa fẹ́ gbìyànjú agbára rẹ̀ kọ́ lọ́ọ́ má jẹ́ kí dáadáa kó wọn lọ́ọ̀dẹ̀ wá ni. ti gbọ́ ọ̀rọ̀ ẹ ti yé mi ó ti yẹ lẹ́dẹ̀ pàtàkì tí mo ṣe wá rí i lórí àwọn rí pé gbogbo ayẹyẹ tá a ṣe náà lórí ẹ̀gbọ́n ẹ̀ tó náwó tó ṣe gbogbo agbátẹrù yẹn náà ìwọ náà ni ìwọ ni mo wá ń jókòó mo wá ń rò pé ah, ah lẹ́yìn tó náwó tó ń ṣe báyìí tó ń gbìyànjú tó ń sa kìtìmápá tó ń ṣe gbogbo tó ń ṣe dùn ṣé wọ́n ní ọba yẹn kọ̀ọ̀kan kò tọ́ sí wọ ni. Ah, kò tọ́ sí mi o torí ifá mú mi ah. ìgbà ifá ọ̀dẹ̀ ti mú mi kò tọ́ sí mi náà ni. ifá mú ẹ ifá mú ẹ dáadáa òbí lórí ibi tẹ́gbẹ́ rẹ̀ kò ń ṣayẹ ìwọ ló yẹ kó wà mẹ́ẹ̀ ìwọ ni gbogbo òlu fọwọ́ sí àmọ́ lọ́kàn ní kórè bó ṣe rí àmọ́ kò tí kò tí rìn jìnnà kò tí rìn jìnnà àmọ́ ń ta máa ṣe sí. ṣe sí kí ni ìgbà tó ti jẹ́ fáwọn ní fámú tọ́lẹ̀ tí ọpọlẹ̀ ti yọ̀ǹda everything pé kọ́kúkú lọ jẹ́ ohun tó bá yẹ kẹ́mi fi support wọn màmá support wọn bẹ̀ kọ́ má wọ́rì yìí orí ìgbà tí fáwọn mú mi. mo fẹ́ bèrè kankan lọ́wọ́ ẹ̀ ṣé ìwọ ṣe tán àti jọba. mi ò lè jọba mọ́ pé kò ti bọ́ kò ti bọ́ bó ṣe wà yìí sìn àbí kí ló kù tí mo fi ò jọba mọ́ ẹ ṣáà rà fi wọ́n lẹ̀ bọ́ ṣe wà yìí. ìyá já mi lórí ẹ̀ já mi lórí ẹ̀ já mi lórí ẹ̀ ká já mi lórí ẹ̀. kí orí ẹni tí wọ́n bá fi oríire lọ tó bá lóhun òun ò ṣetán àti gbóríire yẹn ó lè má le ó lè má le bábọ́ títí láéláé ọba là ń sọ̀rọ̀ ń pa ẹ lẹ́yìn ọlọ́run ọba ló kàn ọba tó ba lórí ohun gbogbo tó ń pàjẹ́ sọ́tún tó ń pàjẹ́ sósì àwa ní kò wá jẹ ọba ìwọ sọ fún mi pé ẹ̀gbọ́n ẹ̀ kan ti wà ń bẹ̀ ta ló ń jẹ́ ẹ̀gbọ́n ẹ̀. kí ni ìtumọ̀ gbogbo nǹkan tí gbogbo yìí sọ torí mi ò understand mo báyìí ọ̀tọ̀ làlá tí mo lámọ́jú nípa nǹkan tẹ̀ ń sọ yìí ni ọ̀tọ̀ ni nǹkan téèyàn kan bá mi sọ kó tó nípa ẹdẹ yìí náà kí ló ṣẹlẹ̀ gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí ó ti bọ́ ẹ̀gbọ́n mi tá à sọ̀rọ̀ nípa ìwọ́n wà ní pèbí so kí ni mo tún fẹ́ máa dààmú fún lórí ọ̀rọ̀ ọlọ́ọ̀bàdé káàkiri ẹ̀fẹ̀ gbọ́n mi lè fi tọ́wọ́ àkọ́mọ́ ajẹ́ tí wọ́n lọ. ó ti ṣe kí ni ó wà ń pèbí ẹni tó ti jọba gan wọ́n pa bèrè tàṣẹ tó wà ń pè bì a kàn máa fọ́ tọ́ǹdì lásán báyìí ni ó dọ̀rùn àṣàǹtẹ̀ nìyẹn. mi ò understand ah, mi ò understand ẹ̀ ń sọ fún mi wípé ah, ẹ fẹ́ pa ẹ̀gbọ́n mi ah. mi ò sọ fún yín pé mo fẹ́ jọba mi ò desperate lórí ọ̀rọ̀ pé mo fẹ́ jọba ẹ rà fílẹ̀ jẹ́ kó máa jọba ẹ lọ ẹ fèmí náà lẹ́sìn bí ti wà ìwọ ni pípa sẹ́yìn lẹ́pa yìí. ètò kéré jù nìyẹn ó náà tá a máa bẹ̀ lọ́wọ́ ẹ̀ sí. really yes really dáadáa láwọn tẹ̀lé bẹ̀ lọ́wọ́ ẹ̀ sí èèyàn kan pé kán discipline èèyàn. tí mo fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ ni pé ṣé wọ́n ti ṣetán àtijọba. mo rán yín iṣẹ́ o lọ́dà èmi ò rán yín iṣẹ́ o tó ti yé yín sí mo tẹ́ ẹ wo ìwúwo ẹ ẹ ló àfọ̀sí ìjàre àbúrò nǹkan tẹ̀ ń ṣe tí ń sọ ẹ̀ lẹ̀ lè rán yàn kan sí náà kí yàn kan lọ discipline ìran yẹn o èmi ò interest o rárá rárá níwò bá ṣe fi ìtókù dá èmi tó ti yẹ fi ìtókù dá èmi ó kàn máa nú ẹ lówó mi lé ń já lásán ni. kí ló tún gbélé báyìí sí kí ló tún gbélé báyìí sí ẹ ṣé mo sọ fún yín pé mo fẹ́ jọba ni iṣẹ́ yìí lè ẹ̀yìn ẹ̀yìn wá ní bẹ́ẹ̀ ṣe fẹ́ pààyàn tó jẹ́ pé níbọ̀dì ò ní rí yín tẹ́ bá pààyàn tán ni àbí ẹ mọ bẹ́ẹ̀ ṣe lè pa tó jẹ́ pé kò ní dáràn sí yín lọ́rùn kò ní dáràn sí mi náà lọ́rùn. kò sí iṣẹ́ táyé rányàn báyìí táyé òjíṣẹ́ ìwọ má wọ̀rí o ti gbọ́ fi gbogbo ètò kù dá wa. èmi ò rán yín o èmi ò rán yín o ọ̀pọ̀ sí yín tẹ́ gbèrè lọ́wọ́ mi tí mi ò ní fún yín tẹ́ bá fẹ́ lọ ṣe mí ni ẹ má ṣe tó bá wù ẹ̀ṣẹ̀ ọrùn yín ló wà àmọ́ iye tẹ́ bá béèrè lọ́wọ́ mi tẹ́lẹ̀ fẹ́ kò sí iye tí mi ò lè fún yín o lórí owó yẹn adélájà nìyẹn ìyẹn ti yọjú gbogbo nǹkan ló ti bá sọ pé owó owó rè iṣẹ́ ti di iṣẹ́ ni. ẹ sábà pè mí sí i torí ló máa ṣẹlẹ̀ tán sí ló máa jẹ́ kó máa mú yín lẹ́ máa lé mi àtẹ̀yàn kan lájọ mọ́ èmi ò mọ̀ o èmi ò mọ̀ ọ̀tẹ́ bá lọ tẹ́ bá padà dé tẹ́ bá ní fún yín lówó máa fún yín o mi ní ẹ pààyàn o. kábíyèsí o mi ìran yín kẹ́dọ̀ balẹ̀ o mi ní kẹ́ dọ̀bálẹ̀ ohun tẹ́ bá fẹ́ lọ ṣe mi ní kẹ́ má ṣe tó bá wò yín ẹ̀ṣẹ̀ ọrùn yín ló wà bọ̀ kò sí iye tẹ́ bì lọ́wọ́ mi tí mi ní fún yín mo ti parí ọ̀rọ̀ ti parí. àṣé ìpàǹpara ẹ lóun pajá ìjọ tájà máa kú ìpa náà máa rọrùn ò torí owó mo fi bàṣẹ ṣe jẹ́ mo fi bà tí wáyé mi jẹ́ mo tún fi bà tí padà mi jẹ́ wòlé ayé mi bó ṣe wá rí lọ́mọ kan ṣoṣo tí mo bí tí mo wojú ẹ̀ mo wá fọwọ́ ara mi fọwọ́ ara mi ṣera mi gbogbo òlù wọ́n rò pé èèyàn gidi ni mí tó lè jẹ́ kí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ èmi náà ni mo wà ń díẹ̀ ah! kò sí ohun tó gbé láyé yìí ṣé kò sí ohun tó gbé láyé yìí ah! lọ́wọ́ ṣé mo ti wá ń jèrè ìwà ẹ̀ṣẹ̀ mi látàyè lọ́ọ́dọ́rùn náà rìn báyìí tí mi mọ̀ pátùbọ̀tọ̀ òun ló jà jù láyé yìí gbogbo tí ọba ń ṣe láyé kéèyàn máa rántí èèyàn ńlá bó ah, ṣe tán ó dáa pọn. ọ́fíìsà ó lè ṣe sùúrù náà ṣe sùúrù. ṣe mọ arábìnrin.

ipò Ọláwùmí o orí adé dá àṣẹ lọ́tún àṣẹ lòsì sọ bàbá nílé balóko. olè olè olè olè olè. kejì òrìṣà. Kórí mi máa jẹ́ ń tẹ́, ẹlẹ́dàá mi máa jẹ́ ń ṣiṣẹ́, kí n fèyí kọ́gbọ́n.